إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأيها الإخوة في الإسلام أحييكن بتحية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته Having thanked Allah subhanahu wa ta'ala, I glorify Him I beseech Allah subhanahu wa ta'ala to shower His countless blessings on our noble Prophet Muhammad sallallahu alayhi wasallam, his household, his companions, and the entire Muslims till the day of accountability. Without wasting much of the time, like I said to the uh, coordinator, so to put, the time given may not suffice us taking this topic already. Apart from we are not starting as the scheduled time. I want to implore every one of us to please lend me your ear and pay rapt attention because the speaker and the mic is not working. I will be talking naturally. Please pay rapt attention and listen. Let everybody keep quiet so that my voice could at least travel to convey the message onto your head. The subject of discussion is analyzing and explaining the common hadith in Arba'una al-Imam al-Nawawi, the 40 hadith of Imam al-Nawawi, the number 19th of the book, number 19th hadith, that is hadith 19 of Imam An-Nawawi, the hadith is the subject of discussion. It is the one we want to expatiate. That hadith it focuses much on our creed, that is at Tawheed. And that is in line with the theme in defense of our faith, or you say our creed. So, one of those things that talk more about our creed is this particular hadith. It's a common hadith and it's full of lessons. Virtually every word, or we say every sentence in this hadith, is full of explanation. By virtue of that, I have deemed it fit within me that perhaps I should discuss this hadith or this discussion in our mother tongue. I want to descend or I want to disseminate the information in our mother tongue. Please lend me your ear, like I've said the other time, and follow the discussion. lẹ́ẹ̀kan sí i hadith tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò àbí ká sọ pé iṣẹ́ tí a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ láàárọ̀ yìí ó ní àtúpalẹ̀ àti ìsàlàyé hadith kan nínú àwọn ahadith ogójì tó wà nínú tíra ìmáàmù náwáwí for ẹnikẹ́ni tó bá ní tíra ìmáàmù náwáwí á mọ̀ wípé hadith tó wà nínú ẹ̀ ó ju lọ around forty two or forty three but lọ́dọ̀ àwọn lárúbáwá forty tó bá lé díẹ̀ or any number tó bá lé díẹ̀ is still the same unit unit is when you have ten you can have two you have twenty thirty like that so any number tó bá lé àwọn òkè rẹ́kọ̀n pẹ̀lẹ́ tí ò bá tí tó n tó túmọ̀ ẹ̀sẹ̀ tí ò bá tí tó bí four or five so forty one forty two to them is still forty tó bá ka hadith yẹn wá rí pé one two three hadith yẹn tó forty two bọ̀ wọ́n pè ní forty àrùbáúnà alimami nawawi kò ṣe pé ṣe mistake but two yẹn it is not much so forty two you are still talking about forty forty three you are still talking about forty nǹkan tó gbà lérò nìyẹn èyí tá a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹnu tíra yẹn ó ní hadithu ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith number nineteen hadith ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith yìí ó jẹ́ hadith tí Imam bukhari àti Imam muslim tí wọ́n gbà wá àbí hadith ìmáàmù tirimidhi ni hadith Imam tirimidhi Imam tirimidhi sọ pé hasanun sahihun hadith tó dáa tó lálàáfíà ni. عن عبد الله بن عباس عن عبد الله لا تقول عن عبد الله عن عبد الله عن عبدي not عبدو because of عن when you say عن what follows it will take kasra عن tó bá ti wà níwájú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá tẹ̀lé the end of the world will take عن عبد الله bun abbas radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi ọmọ abbas kọ́lọ̀ ń kó bá a yọnu sí abdullahi àti bàbá rẹ̀ abbas ó jẹ́ ẹ̀gbọ́n bàbá anabiwa muhammad sallallahu alayhi wa sallam abbas àbíká sọ pé al-abbas al-abbas ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá anabi náà ń pè ní uncle lárúbáwá máa ń pè ní amu al-amu amu rasul amú rasul n'i is uncle yoruba máa ń n'i bere ma wọn á ní bẹ́ẹ̀rẹ̀ ni ìyẹn ni pé uncle naam ọmọ rẹ̀ abdullah abdullahi ji ọmọ abbas àwọn mejeji sahaba ni wọ́n ntọ́ ń pè ní sọ̀hábà òun làwọn tó jẹ́ wípé wọ́n bá nàbí logba the companions of the prophet awon ti won bá logba lògbà tí wọ́n islam tí wọ́n á yáṣà pẹ̀lú ànábì wọ́n jókòó pẹ̀lú ànábì wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. bàbá àtọmọ sàhábà ni wọ́n. ẹ jẹ́ kí n yà fún wa. ìran kan mọ̀lẹ́bí kan bẹ nínú àwọn sàhábà tó jẹ́ pé bàbá sàhábì ni ìyá sàhábì ni ọmọ sàhábì ni bàbá tó bí ìyá sọ̀hábà ni ìyá tó bí ìyá sọ̀hábà ni ìran márùn ló jẹ́ sọ̀hábà ta ló lè rántí ẹni tó lè jẹ́ asmau bintu abibakiri asmau bintu abibakiri asmau bintu abibakiri kí lórúkọ ọkọ ẹ̀ kí lórúkọ ọkọ ẹ̀ zubair bun awam when I got here the other time, when we got when we climbed up Batago Kewabi, some of you sitting around this corner, one person comment, I was brother yẹn ti wá bí tẹ́lẹ̀ o ti wá take permission àtúndébi àtún take permission some of you were shouting condemning it's unfair. If it's unfair, you alone lọ ni despite bẹ̀rẹ̀ pé àwa tajọ fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ là ń bọ̀ ẹlòmíì tún sọ̀rọ̀ tó it's repugnant sí olùkọ́ tó fẹ́ wá kọ́ lẹ́kọ̀ọ́ òun náà ni mo béèrè question kò ń ṣe pé bóyá a ti mọ nǹkan tó pọ̀ rẹbẹtẹ àlàfo àwọn òkè kí ló máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wà kí a fún kọ́mọ mọ́ṣá ìkéèsì wa. Zubair bin Awam sahaba ni Asma bintu Abibakiri sahaba ni Abubakiri tó bí Zubair kí lòun náà ìyá tó bí Asma fún Abubakiri kí lòun náà sahabiya ọmọ tí asmawu bí fún ọkọ rẹ̀ tó ń pè ní zubair sahabi yìí ni wọ́n wọ abdullah ìran márààrún yẹn sahabi ni wọn kò common nínú nínú ran àwọn sahaba kò common nítẹ̀síwájú abdullah bin abbas òun àti bàbá ẹ̀ sahabi ni wọn abdullah bin abbas ló wá gbọ́ ọ̀rọ̀ yìí wá wípé qal ó sọ pé kuntu khalfa nàbíyí sallallahu alayhi wa sallam faqal ó lóun tóun sọ̀rọ̀ yìí òun wà lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì in what form ṣé bá a ṣe jókòó yìí ó wá jó sẹ́yìn ànábì bẹ́ẹ̀ àbójókòó sẹ́yìn ẹ̀ láà àwọn méjèèjì wà lórí nǹkan ọ̀gùn bóyá ẹṣin àbí ẹ̀kọ́ kásáré mú mbẹ́ ó túmọ̀ sí wípé ànábì sallallahu alayhi wa sallam مع جلالته despite his honor, ànábì ò kí ń ta ẹnìkankan dànù ànábì tún máa ń gbà kẹ́nìkan gun ẹṣin pẹ̀lú ẹ̀ èèyàn wà lórí ẹṣin kí ló fi àtọ̀sí pé èèyàn wà lórí ẹ̀kọ́ kejì ń bẹ̀ ni pé abdullahi ibn abbas kò sọ pé òun wà níwájú ànábì ó lóun wà islam tí hadith mi ṣàlàyé ó ní wípé one of the respects ìkànnà àpọ́nlé ta máa ń fàgbàlagbà ó ní pé tá jọ ń rìn á kó máa lọ wájú á máa tẹ̀lé it deprecates you are managed ó ṣòwò wípé èèyàn lẹ́kọ̀ọ́ ìwà àtàgbàlagbà jọ ń lọ ó máa du ọ̀nà mọ́ you should give chance fa nílẹ̀ fàgbọ́dà kọ́ àwọn iwájú kò máa rìn lẹ́yìn ẹ̀ ẹ fẹ́ wọnú mọ́tọ̀ ìwọ àti ẹnìkan tó dàgbà lẹ́jọ́ ń lọ kò sí ní tó burú gan kó wọlé wọ́n ṣe wàá wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lórí nǹkan ọ̀gùn ànábì wà níwájú abdullahi abbas wà lẹ́yìn ẹ̀ ó túmọ̀ sí pé ànábì sọlá náà wọra kí ṣó despite báyìí kò yẹn máa wò pé a lórí ẹ̀sìn àwa fún ọmọ ara wa ànábì ò mind despite pẹ̀lú gbogbo ọ̀nà tọ́lọ̀ ń fa ànábì sallallahu alayhi wa sallam. ó tẹ̀síwájú abdullahi ma abbas ó lọ anabi ó ní wa sọ pé yá ghulam mo pèrè ọmọ kékeré kùnrin yìí yá mo pèrè ọmọ kékeré kùnrin yìí. inni u'allimuka kalimat mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan I want to teach you some words mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan if it has been translated into English you don't say kalimat means words and it means mo fẹ́ kọ́ ẹ láwọn ọ̀rọ̀ kan láà I want to give you some information I want to teach you some lessons mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan هذا المعنى عند أهل الترجمة ihfadillah kí làwọn ẹ̀kọ́ yẹn tó fẹ́ kọ́ ihfadillah bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ihfadi some of us ta bá ń kàwọn àdìsẹ́ anyhow mo lati láti sọ lọ́nà kan àbẹ́kejì alọ́lékè alọ́lékè mss láwọn pàtó lànà ìgbésí ayé wa mss jẹ́ ká mọ̀ pé a ní bọ̀ mo ṣàkíyèsí àwọn nǹkan kan táwọn èèyàn ń ṣe lẹ́nugba tí mo wà ní kàmpì àwọn ìbárọ̀t mi àwọn sentences mi àwọn wordings mi àwọn èèyàn kàn pé anyhow kò wọ́ ọ̀tẹ̀ láàrin wa ń bí kálẹ̀ ni tó ń jẹ́ hikmat ká máa pè ní ikima it it does not worth it ó ṣòro pé we are not proving that we are students of knowledge a kì í ṣakẹ́kọ̀ọ́ mọ́ nìyẹn student of knowledge should be able to learn the correct thing and make use of it ifadillah not ìfàsílà àánú ìfàdílà ìfàdílà máa ṣọ́ ọlọ́run ọba rẹ àmọ́ máa ṣọ́ ọlọ́run ọba kọ́ ló túmọ̀ sí máa ṣọ́ ìwọ ọlọ́run ọba rẹ ìyẹn ni pé àwọn ojúṣe tọ́lọ́run ọba gbélé ẹ lórí àwọn máa ṣe ọlọ́run máa ṣọ́ yahfaduk yahfaduk ọlọ́run máa ṣọ́ ìwọ náà not yahfaduk yahfaduk ọlọ́run máa ṣe kí ni ọlọ́run máa ṣọ́ ìwọ náà. ihfadillah tajidhu tujahak máa ṣọ́ ìwọ ọba ó máa bọ́ ọlọ́run ní àdójúkọ rẹ báyìí ni ó máa bọ́ ọlọ́run ní àdójúkọ rẹ ni àbí sọ pé ìyẹn túmọ̀ sí pé nínú ó máa bọ́ ọlọ́run níwájú rẹ báyìí ni ìyẹn ni pé Allah will always front you and pave way for you on every matter yẹn ni pé ó máa bọ́lọ̀ níwájú rẹ tí ó máa lànà fún ọ ní gbogbo àlámọ̀rí tó bá fẹ́ ṣe. àmọ́ kí ni kọ́ what is the condition? ihfadillah máa ṣọ ìwọ ọlọ́run ọba kí ni ó ṣẹlẹ̀ sí ẹ ó rí pọ́lọ́ máa lànà fún ẹ. ìdá sa'alt tó bá fẹ́ tọrọ nǹkan ìdá sa'alt tó bá fẹ́ máa tọrọ nǹkan fasalillah fasalillah máa tọrọ lọ́wọ́ ọlọ́run ọba a máa ṣàlàyé ẹ̀ síwájú. wá why wá ìdástáàǹt tó bá fẹ́ máa wá àránṣe fasta'in billah ọlọ́run ni kò máa wá láláránṣe. inú alukur'an ọlọ́run bá sọ yìí pé wasta'inu ọlọ́ni yẹ́ ayọ́ ẹlẹ́bí ní àmẹ́nu wẹ́stẹ́ inú ṣé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣàtọ̀ fẹ́ gbàmí lágbè ayà yẹn a kì í sọ pọ́lọ́ ń gbàmí lágbè o àròsùlù yakul ànìsíán mina ṣèkọ́n ànábì ní ọ̀dọ̀ èṣù nígbà bí ti máa ń wá tí wọn bá gbàmí nǹkan ṣàtọ̀ ń gbàmí ṣàtọ̀ fẹ́ jẹ́ kí n ṣe pé ọlọ́run ti jẹ́ kí n gbàbí láà ìbárọ̀ yẹ kò yẹ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó rẹ̀ jẹ́ sunni ọlọ́ọ̀bá àlekíọ́lá sọ pé fasta'inu billah ọlọ́ni ẹwú ọlọ́run ọba alárànṣe ọlọ́run ọba ní alárànṣe wasọ́lá bákan náà na ọlọ́run lálárànṣe kẹsì máa gbénu dúró láti fi wárànṣe lọ́dọ̀ ọlọ́run ọba ẹ bá kankan tí nǹkan bá ń dà yín láàmú tẹ lórí ẹ ẹ tọrọ ọlọ́run ọba ẹ lọ fi irun lọ́dọ̀ ọlọ́run ọba it has been done by so many people àìmọye àwọn èèyàn náà ti ṣe tán fi irun tán fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run wa ní fa innaha lakabiratun bó kẹ́ ẹ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àbí kẹ́ ẹ finú gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ nǹkan kan tó máa tóbi ni nǹkan kan tó tóbi ni illa ala àwọn tí ò lè nira fún làwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ọba àwọn tí wọ́n ń kan minú ọlọ́run ó máa rọrùn fún láti lọ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run láti ṣe náfìl kó ṣàlùwàlá ń sìn kó lè lọ ṣe náfìlà bùkátà tí èèyàn rò pé kò lè bí ẹ ọlọ́run lè máa bá bí ẹ. ọlọ́run ní wàìdàstàìnt fàstàìnù bìlà tó bá fẹ́ máa wá ọ̀nà wọ́n lọ́wọ́ bá ní àlànà ṣe bìlà. wàhálàm lọ́mọ anal ummata ummata yaani gbogbo tí wọ́n ń pè ní ẹ̀dá èèyàn nítumọ̀ tó súnmọ́. anal ummata the whole community lawich tamaat tí gbogbo wọn bá kóra jọ tí gbogbo wọn tán bá kóra jọ àyànfọ̀rùnkà bí ṣẹ́yí tí wọ́n fẹ́ ṣe ọ́ láǹfààní kan gbogbo ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n bá kóra jọ pé èèyàn nù wọn ni àǹjẹ́ nù wọn ni màláìka nù wọn ni láwùjọ tí wọ́n bá kóra jọ tí wọ́n fẹ́ ṣe láǹfààní kan tó bá jẹ́ wípé lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu wọn à lè ṣe láǹfààní kankan àfi kó jẹ́ wípé àǹfààní ìtọ́lọ́wọ́n ọba àlékè ọlá ti wà láti rẹ̀. ìyẹn ọlọ́run bá kó ní lọ́wọ́ tó bá lérí fún ọ kó wọn ṣe nǹkan kan fún ọ tọ́lọ́run bá fẹ́ kó rí nǹkan yẹn gbà gbogbo ayé ò lè gbà fún yẹn lọ́wọ́ ẹ̀. despite your opportunity àfi tó bá jẹ́ kó ti wà náà àkọọ́lẹ̀ ọlọ́run ọba ìyẹn ló fi hàn wípé inṣàlá àpàrà ṣàlàyé ẹnìwé. abdullahi bin abbas ó lànà bí tẹ̀síwájú sọ pé. وإن اجتمعوا على أن يضرك بشيء bákan náà tí gbogbo ẹ̀dá tí wọ́n bá kóra jọ tí wọ́n láwọn máa fa burú kankan qad katabahu Allahu alayk tó bá jẹ́ pé ọlọ́run bá àlékè ọ láti kọ aburú yẹn mẹ́ ìlà aburú lè ṣe é kí ló fà á rufi'atil aqlam. torí pé gègé tọ́lọ̀ ọba fi kọ́ wípé n tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá rufirat wọ́n ti gbé gègé sókè. kì í ṣe pé wọ́n gbé gègé sókè nìkan wàjà fati suhuf ibi tán kọ́ sí ink tán lò tán fi kọ́ ó ti dry ó pé kò tún ṣe fọwọ́ trace kí ẹja fọwọ́ trace ẹ̀ kò ṣe bí ink yẹn ó wet a lè fọwọ́ trace ẹ̀ ó ti gbẹ. kò ṣeé ṣe bẹ́ẹ̀ rìwáyà yìí ti Imam Tirmidhi nìyẹn ó wà ní rìwáyà mi wípé ihfadillah ihfadillah máa ṣọ́ ọlọ́run ọba tajiduhu amamak ó bọ́lọ́ ọba níwájú rẹ̀ bákan náà ni pé ta'arif ila Allah jẹ́ni tó jẹ́ pé yóò mọ ọlọ́run ọba fírìkọ́ nígbà tára dẹ̀ ẹ́. when things are easy with you mọ ọlọ́wọ́n bá ń gbà yẹn nígbà tí dùnnú wà tówó wà tálàáfíà wà tó ní gbogbo nǹkan níkápá ni ẹ jẹ́ni tó jẹ́ pé yóò mọ ọlọ́wọ́n bá nígbà yẹn yàrif kàfíṣe da ọlọ́run bá fúnlẹ̀ mọ́ wa nígbà tí nira bá dé tàdéhùn bá dé ọlọ́run bá máa mọ̀ wọ́n náà gbà náà friend indeed is what is friend in need. nígbà tí wọn náà bùkátà ọlọ́run máa wá ṣe kíni yóò mọ̀ wọn náà nígbà yẹn Allah will show you his friendship. wa'alam lọ́mọ anamọ àtọ́ àkàlám yẹkùn li yusibak lọ́mọ wípé nǹkan kan ò lè ṣe sí nítumọ̀ tó súnmọ́ kó wá ṣèṣì ṣẹlẹ̀ sí ọ àfi ń tọ́lọ́mùbá fẹ́ kó ṣẹlẹ̀ that is to correct gbólóhùn pé ah nǹkan ni wọ́n ṣe èsì pa ni èèyàn ló ti lè ṣe èsì kò ṣe èsì lọ́dọ̀ ọlọ́run ọba ẹnìkan ò kí ń fọjọ́ lọ kì í ṣàdúrà ọlọ́run mọ̀jẹ̀ àgbà kó ń kúkú ọlọ́run àfọjọ́ ọlọ́jọ́ lọ èèyàn ń rọ̀ fún ni it's never done. bákan náà wọ́n mọ àṣọ ọ̀bàkà lè yọ tó àk nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí kó wá nǹkan yẹn rárá. ntọ́lọ́ ń bá ti sáyẹ̀nsì látòkè sánà náà ní tí ó ṣẹlẹ̀ sẹ́dà. wàhálàm lọ́mọ àna nasọ̀rọ̀ máa sọ̀bẹ̀rọ̀ lọ́mọ dájúdájú pé tí wọ́n ń pè ní àránṣe tí wọ́n ń pè ní ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba máa ó máa ń bẹ pẹ̀lú sùúrù ni. success is with patience success is with what patience you have to be patient and after that you should be expecting success. إِنَّمَا الْعُسْرِ يُسْرًا و... وَأَنَّ الْفَرَجْ وَأَنَّ الْفَرَجْ مَعَ الْكَرَبِ It's the same thing. You should know that trials go along with with what? Trial. What's the opposite of trials? Nam. Ease. Trials, thank you very much. Trials goes along with what? With ease. Ìnira àti ìdẹ̀kùn ọjọ́ máa ń rìn ni. Bí ìnira bá ti lọ, ìdẹ̀kùn ló máa dé. Wa anna ma'al usri yusra. And surely, after difficulty, it is easiness. May Allah ease our way. روى wa imam Ahmed fi في wa Abu يعلى في مسنده وإمام حاكم في المستدرك وكذلك موجود في صحيح الجامع لشيخ الألباني رحمه الله حديثي إتما لنياني سنقنا قطو تسواجو ترى سكوب حديثي و عبد الله ابن عباس ثاني عبد الله ابن عباس نشوكي a ti sọ fún wa pé sọ̀hábíyù ni ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni sallallahu alaihi wasallam omi nke tí bàbá ẹ̀ bá jẹ́ gbọ́n bàbá ànábì kí ni kò tó ń wà sànábì yẹn nephew or cousin it ọmọ ẹ̀gbọ́n bàbá is cousin cousin aláyì hàl ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì oní abdullahi bin abbas abdullahi bin abbas tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí níjọ́ tánàbí sọ̀rọ̀ sàlám máa jáde láyé ó jẹ́ ọmọ ọdún mẹ́tàlá kò dàgbà tó most of you níjọ́ tánàbí jáde láyé ó túmọ̀ sí wípé he left or he lived with the prophet with short numbers of years thirteen years ẹlòmíì ju thirteen years lọ́nu yín that is why adéṣe máa mọ̀ pé Islam ò kì í ṣe ẹ̀sìn àgbàlagbà nìkan ìjọ tànà bíi máa kú Abdullahi abuna Abbas òjò mọ thirteen years lọ but lẹ́ni knowledge, knowledge of Islam one of the means tafi ń tàpẹ́ Abdullahi abuna Abbas is one of the main sources it showed or it shows that pé abdullahi ibn abbas kò fi ìmọ̀ kò fi ṣeré kò fi ẹ̀sìn kò fi ṣeré kò wúra rẹ̀ jẹ́ bíi pé i'm still young ọmọ kékeré ṣì ni mí gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ nínú yín lè ṣe máa ń wara yín yorùbá adédùsè ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ láfi dáàbò ṣé lẹ́ẹ̀fẹ̀ nìkan ni ó mi pé kálukú ló ní duty and role to play. Abdullahi bin Abbas tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí níjọ́ tí wọ́n bí i níyà rẹ̀ ti gbé ránṣẹ́ sànàbì sallallahu alayhi wa sallam ní kété tí wọ́n bí i. ó gbé dúdú ànábì sallallahu alayhi wa sallam ó fi thamuru tá à ń pè ní dẹ̀bínú ó fi ránṣẹ́ sí i. ànábì jẹ thamuru lẹ́nu ó fi ẹnu ẹ̀ ó fi gbé sí ẹnu Abdullahi Abbas. ó túmọ̀ sí wípé abdullahi bin abbas ó receive deliverance àbí ká sọ pé ó receive blessed saliva of the prophet láti ọjọ́ pínlẹ̀ sí tí wọ́n bí sáyé torí pé itọ́ ẹnu ànábì ó wà it has a lot of peculiarities itọ́ ànábì sọ́rọ̀ sálàm ó wà blessed gbogbo tó wà lára ànábì pátá ló wà blessed kódà tó fi dórí irun orí ẹ̀ kódà tó fi dórí àgún ara ànábì ṣẹ́ẹ̀tì ká ó mọ ayman ó ní àágùn ara ànábì ànábì sunjọ kan ọba bá umu ayman tó ń gbé bí igbá kan sára ànábì báyìí bí bóòlù wa kí ló dé ó ní pé ànábì ò mọ̀ ní pé oògùn ara àwọn máa ń lò gẹ́gẹ́ bí cream no gẹ́gẹ́ bí lavender bí perfume òun ànábì máa ń saint gẹ́gẹ́ bí admisk tani umu ayman. taba wọ bẹ̀yẹn àtúmọ̀rin jìnnà that is why tó jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn ò gbọ́dọ̀ tó yẹn there are numbers of things you need to know. irun orí ànábì sallallahu alaihi wasallam ń bẹ́ẹ̀ náà àwọn ìyàwó ẹ̀ tó jẹ́ pé irun orí ànábì òun máa ń kó sínú kan bóyá ó máa ń òróró sí àbómi táwọn èèyàn bá ń complain pé àwọn ní problem lára kíní yẹn ni ó fọwọ́ tọ́ yóò dẹ̀ fẹ́ra wọn lára ọlọ́run dẹ̀ máa ń tó ń ṣe

nítẹ̀síwájú. abdullahi bin abbas fúnra ara rẹ̀ ló àtàchẹ́ rẹ̀ mánàbí gẹ́gẹ́ bí ẹni tá a lè pè ní bọ̀yì ó sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀fẹ́ tó fẹ́ mẹ́ sábà nàbí sallallahu alayhi wa sallam àti standard age ó rẹ̀ forí gbàdúrà lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam how much more have you been able to do that to the elderly people around you? Abdullah bin Abbas on a good day on a one day rather anabi jáde láti toilet ó mọ̀ kó anabi wọ toilet lọ kó tó wá jáde Abdullah bin Abbas ti wá prepare omi lẹ̀ fanabi tó fi máa ṣàlùwàlá fanabi ṣe wá jáde ó wá romi ẹ̀ omi àlùwàlá lélẹ̀ anabi wọn ń béèrè lọ́wọ́ àwọn ìpínta ló gbé wá wọn ní Abdullah bin Abbas ni anabi dẹ̀ ṣàdúrà fún anabi sọ pé Allahumma faqihu fi ddin wàhálàmọ́hó tàwílà ìrẹ́ ọlọ́run bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn kó o sì bá mi fi mọ ìtumọ̀ alukur'an. àwọn àáfàá ní àáfẹ́ lè sọ tààlẹ́ni tó mọ̀ túmọ̀ alukur'an jù ní àwọn sọ̀hábà àwọn bíi mélòó kan wà tí wọ́n kó jọ ìgbà míì àwọn àfọ́ gbé abúlábùnú abá síwájú ìgbà míì wọ́n tún gbé abúlábùnú Mas'ud ìgbà míì wọ́n gbé Ali kí ni ẹ̀ ń wọnú ara wọn wọn àfẹ́ lè sọ ta ló lè tú àlìkọ́rán jù nù wọn débi pé orúkọ tí wọ́n ń pè abdullahi bin abbas ò ní tarjumani alikọ́rán olùtúmọ̀ alikọ́rán tíṣù bá dàrú lọ́wọ́ àwọn èèyàn wọ́n lọ bèrè lọ́wọ́ abdullahi bin abbas kí ló fà á nítorí pé àdúrà náà bí gbani lórí. kí ló wá ọ̀nà owó ló gbàgbà dùà nítorí domestic helps tó rẹ́ndà fanabi sallallahu alayhi wa sallam. it's one of those things we need to learn how more how much more ni wọn náà máa ń rẹ́ńdà domestic help fáwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run àbí àwọn tí wọ́n dàgbà ẹ̀tọ́ ẹ̀ lọ. ṣé o ríra ẹ as somebody that is important Some. ẹlòmíì fẹ́ lè kọ vip sára jáàbù tiẹ̀ gángan. ẹ jẹ́ ká check ara wa ètò wọn ń pè ní àlùbáríkà one of the means tó máa ń gbàdọ̀dọ̀ yẹn náà nìyẹn. abdullahi bin abbas. àwọn àáfàá ni ó fẹ́ dàbí pé kò fẹ́ sígbà kan báyìí tànàbí ò wà níbi kan tẹ̀ ní abdulabun abbas mbẹ́ ó mọ pàtàkì anabi sallallahu alayhi wa sallam dàbí pé gbogbo ọba náà lànàbí máa ń ṣàdúrà fún wọn ní ọlọ́run ó ṣe ní ọmọ tí ó nímọ̀ tí ó lágbọ̀ọ́yé ẹ̀sìn ọmọ tí ó nímọ̀ alukur'an kò ń ṣe ẹ̀ẹ̀kan lànàbí ṣàdúrà yẹn fún it became oven ó di tànàbí ń ṣe fún gbogbo ọba because of his good character nítorí ìwọ ọmọlúwàbí abdullahi abbas ni ask yourself how much more ni wona náà ti forí gbàdúrà àwọn èèyàn ṣé ìwà rẹ ṣó gba káwọn èèyàn máa ṣàdúrà fún yẹn nítawọn èèyàn bá dẹ̀ ń sọ nípa èèyàn ó máa ń làpá nù gbèsè ayé yẹn abbas ò là ń sọ̀rọ̀ yìí o abdullahi abbas ó ń kiri kan sallallahu bó anabi lóru ìgbà tó máa dìde left anabi ló wá ń ṣe ń tọ́ ẹ̀rọ sọ kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ right nígbà tí wọ́n wá kírun tán anabi wá ń sọ pé ah but why tó ṣe feel láti hmm, ó lọ dúró sẹ́yìn anabi yes wá kọfá fèwárọ̀ hì ó lọ dúró sẹ́yìn anabi he was the messenger was praying lele anabi ń dànù kí ó bá di dùn ó bá bó sẹ́yìn anabi anabi wá ń tọ́ láti drag ẹ̀ pé kó máa bọ̀ sí ẹgbẹ́ right ìgbà táwọn anabi kan kí ló dé tó ṣe feel láti lọ dúró sẹ́yìn ah, ó ní mo rí sí pé báwo ló ṣe máa jẹ irú mi. màá wá dúró sẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀ òjíṣẹ́ olówó ẹni pàtàkì olórí ilẹ̀ màá wá fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀ that is sign of respect sign of honour do you have such respect ànábì ò tún ṣe mí ní kò ṣe méjì ànábì ni ọlọ́run bá ń fún ọ lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run bá ń jogún hikima fún ẹ wisdom wisdom kí náà ń pè ní wisdom imam ibn qayyim al-jawzi ó ní al-hikma ó ní wisdom òun ni ما ينبغي في وقت الذي ينبغي، yanbaghi الذي ينبغي. alladhi yanbaghi. Nǹkan pè ní wisdom is doing the right thing at the right time in the right way. Ṣé àgbẹ̀ tó lọ́n bá fún yìí ó ti fún ní gbogbo nǹkan? Ọlọ́run ní ẹnikẹ́ni tá a bá fún ní hikma àti fún ní gbogbo ẹni tó mọ tó yẹ kó mọ the right thing ó lè ṣe ní the right time ó lè ṣe ní the right way kí ló kù dẹ̀ fẹ́ sọ that person could not even make mistake ǹjẹ́ wọn náà ń hùwà táwọn èèyàn fi máa ṣàdúrà fún ẹ. a gbọ́dọ̀ kọjá ń bí àfi ká mẹ́ńṣẹ̀n nítorí pé ìwà ọmọ yorùbá bọ̀ wọ́n níwà ọmọ ni máa ń mọ ọmọ ṣe kí ni ọmọ ọmọ máa ń ṣòkígbẹ́ ẹ máa ń dáńkọ̀ lókígbẹ́ mi ta bá sàmì ládàá kó máa ràn mí ta bá gumi gò kó máa gumi sọmọ arí ni ló máa ń ṣe yẹn sọfẹ́ máa jago ni ìwọ ọmọ ló ń mọ ọmọ ṣòkígbẹ́ ìwà èèyàn náà ló máa sọ tí èèyàn máa forí kó lọ́dọ̀ àwọn èèyàn abdullahi abbas ọlọ́run ṣàánú ẹ̀ débi wípé hadithu tí wọ́n rí gbà lọ́dọ̀ òun nìkan tí wọn ò gbà lọ́dọ̀ sahaba mi àbí kan gbà kó kàn kún ó jẹ́ one thousand six hundred and sixty. The, mem the numbers of her hadith tí ó memorize lóun nìkan is one thousand six hundred and sixty-six one hundred and sixty-six ẹ̀ bá sahih Bukhari ẹ̀ bá sahih Muslim abdullah bin abbas tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́ọ̀bà àlekèọ́lá ó tẹ́wọ́ gbà lẹ́rú ní ìlú tọ́yìf abdullah bin abbas kú sí ó dẹ̀ jáde láyé ní ẹni tó ti pé ọmọ seventy one years so he died at the age of seventy one kọ́lọ̀nkúba akẹ́ abdullah bin abbas. àwọn kelmet wal ibarat àwọn gbólóhùn tó wà nínú hadith èyí tá à ń sàlàyé. فقوله صلى الله عليه وسلم ọlọ́run tó sọ wípé ihfadillah yaani yafadka tàbá fẹ́ wí tán àmọ́ lárúbáwá wọn kì í pe haraka tó bá gbẹ̀yìn ọ̀rọ̀ àyàfi tó bá jẹ́ pé tó gba fatia ten tó tún wá ní má dì wọ́n á pè é léyìí tí wọ́n fagùn jẹ́ pé àfi ẹ̀kọ́ gbọdọ gbọ́dọ̀ one way it shouldn't be one way traffic a gbọ́dọ̀ dynamic almuhim ìtumọ̀ gbólóhùn yìí ihfadillah yahfadk máa ṣọ́ ìwọ ọlọ́run ọba kọ́lọ̀ ọmọ ṣàwọn àfáà nítumọ̀ ẹni yaani ihfadu hududa ìyẹn ni pé máa ṣọ́ àwọn ẹnu àlà ọlọ́run ọba bí obìnrin ọmọ kí tolo tọ́lọ́wọ́n bá fẹ́ látọ̀dọ̀ ẹ kí ò fẹ́ you should be able to know all this. gbọ́dọ̀ mọ̀ kì í wá mọ̀ nìkan you should be able to work on what you know o gbọ́dọ̀ lè ṣiṣẹ́ pẹ̀lú tó mọ̀ yẹn. ihfadullah yahfaduk máa sọ ìwọ ọlọ́wọ́n ọba máa sọ ìwọ ọlọ́wọ́n àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n certain rights over us. àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba ò gbọ́dọ̀ mọ́ kó o sì máa fún ọlọ́run ọba wà á wà nírìhì àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá lára àṣẹ ọlọ́run ọba ò ní wípé a gbọ́dọ̀ sin ẹnì kankan míì àyàfọ́ ọlọ́run ọba lára àṣẹ ọlọ́run ọba ni pé a gbọ́dọ̀ máa ṣe dáadáa àtàpọ́nlé sáwọn òbí tó bí wa ṣé àwọn kò máa fọ́ ni kárí nu wa ń bì pẹ̀lú ìjà àbùtà lò yìí kí wọ́n mẹ́ẹ̀ẹ́ pè kó wa ní kí ló dé èmi nìkan náà lè máa ń pè ní gbogbo ìgbà ó ti yàpọ̀ ọlọ́run ọba àbímọ́ ń pè kò dáhùn nígbà wá pé wá ní eh, èmi náà nìyí o ah, ṣé wọn mo ti pé òde dáhùn kí ni mo tún fẹ́ dáhùn fún that's a bad habit ẹni tó bá ń kò sọ ìwọ ọlọ́run ọba mi pé máa sọ ìwọ ọlọ́run kọ́lọ́ ń ṣọ́ one of the reasons ń fi ẹ ò ti sọnù àwọn àmì rèé wà náà ọba kọ̀ pé ká má ṣe lára ń tọ́lọ ń kọ̀ pé kóbìnrin ó má ṣe òní wípé àkọ́kọ́ ká má ṣe ṣíríkù lára rẹ̀ òní pé ká má ṣe zina ká má ṣe zina zina is of different kinds adultery or fornication we should not fall into it there could be major zina major fornication wà but àwọn tí ò ṣe major wà tẹ́ pé zina náà ni tẹ́ pé zina náà ni. àròsùn karim sallallahu alayhi wa sallam ó jẹ́ ká realize pé from mere looking èèyàn lè commit zina from touching èèyàn lè commit zina from even mere thinking you can think of èèyàn lè commit zina ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn gbọ́dọ̀ máa wọ ọ̀chá rẹ̀ ntọ́nà ní ká máa ṣe ṣáà ń jìnnà sí lára má ọlọ́run òní wípé ká má fojú àgbàrá rè ṣáà ń kọ́ àwọn àgbàlagbà nù wálé inú hadith anabi sọ̀sọ́lá sọ pé lára àmì kéèyàn ka ọlọ́run ọba sí òní pé kéèyàn máa ṣe àpọ́nlé fáwọn abẹ́wú àwọn àgbàlagbà nínú ẹ̀sìn yìí. bákan náà ká sáwọn tọ́lọ ní a máa ṣe lára rẹ̀ òní wípé gẹ́gẹ́ bí obìnrin of our age wọn ò gbà wá láyè ká máa fi ọ̀ṣọ́ wa hàn we should not display our nudity and our beauty ìhòòhò àbọ̀ṣọ which not displayed even ó ní limit tóbìnrin lè farahàn ra wọn dé ó ní limit tóbìnrin lè farahàn dé let alone we now talk of ọkùnrin these are things we need to learn not mere learning we learn them and we imply we we imply eh, eh, i mean we make use of them. ṣáà ń sọ báwo ni a ṣe ń ṣọ̀ṣọ́ wa ǹjẹ́ nke a kíà nípa pé ká má kọjá ìlànà ọlọ́run ọba ǹjẹ́ à ń daṣọ sallallahu alaihi wasallam ó ní tó ìran àwọn èèyàn méjì kan máa wánu ayé ó láwọn èèyàn tó ń sọ yìí ànábì tí ì rí wọn báyìí wọn ò ní wọ àlìjẹ́nnà kéṣíkì wọn ní wọ wọn à ní gbòòrò àmì lè ó máa tó bí seventy thousand miles nítumọ̀ tó súnmọ́ ká tó débẹ̀ táti máa gbóòórùn àlìjẹ́nà ànábì wa ni wọ́n ní gbóòórùn ẹ̀ ó mean pé they would distance from it nothing less than seventy thousand miles nítumọ̀ tó súnmọ́. lára àwọn tó wá dákọ̀ ó ní ní obìnrin tó jẹ́ pé àríyáàtú kàṣíyàtì obìnrin tó jẹ́ pé yóò wọṣọ àmọ́ obìnrin tó jẹ́ pé yóò wà ní òhò àmọ́ yóò wọṣọ àwọn àfọ àbọ̀nà mẹ́ta ló pín sí inú kéèyàn wọ aṣọ kó jẹ́ pé yóò fún mọ́ yàn lára ó wọṣọ lóòótọ́ bọ̀ gbogbo tó wà lábẹ́ aṣọ yẹn nítorí pé aṣọ yẹn fún mọ́ lára lásán yóò mọ̀ spell out fáwọn tó bá ń rí ẹni yẹn ìhòòhò ló wà ànábì ní kò ní gbóòórùn àlùjánnà lára rẹ̀ ò ní pé kéèyàn wọ aṣọ tó jẹ́ wípé yóò transparent yóò transparent kódà aṣọ yẹn lè fẹ̀ àmọ́ òun náà gbogbo tó wà lábẹ́ rẹ̀ ni ó mọ̀ reveal ana ebilo ntɔ wɔn egbɔn adi kyɛn na ɛni kɛta lɛ ntɔdya yoo fi asɔ bo diɛ lara yoo si diɛ lɛ nu ara rɛ o wɔ sɔ do tɔ ama wo lo wa ana ebi ni ru ara wɔn bɛ wɔn ani wɔ adi kyɛn na wɔn ani gbɔn yɛ kagye na si ro bɛ ɛni tɔ ba fɛ kɔlɔ wo kpe ade wo kpe maa sɔ yi wɔlɔ ba kɔlɔ nso yɛ pada da na nkɛtɔ ma sɔ ni nítẹ̀síwájú. wàhíndà hududihi àwọn ààlà ọlọ́run ọba ẹnu ààlà rẹ̀ àní kọjá ẹ̀ fala yatajawwazu A amara bi àní kọjá ntọ́lọ́mba pàwá láṣẹ wàhádìnà fíhí ila manha anhu àní máa fílẹ̀ ká máa lọ ṣèyọ̀ǹda fún tọ́lọ́ntọ́ pé ká má فمن فعل ذلك ẹni tó bá ṣe bẹ́ẹ̀ فهو من الح فهو من الحافظين ẹni tó bá jẹ́ pé gbogbo ntọ́nà ọba ṣọ́ ló bá ṣọ́ ó ń tàn lára àwọn tó ń ṣọ́ ìwọ ọlọ́run ọba nìyẹn. فهو من الحافظين لحدود الله làwọn tó ń ṣọ́ ìwọ ọlọ́run ọba nìyẹn. الذين مدحهم الله في كتابه irú àwọn yìí dẹ̀ ni ọlọ́run ọba sọ̀rọ̀ dáadáa nípa wọn. Allah hailed them ọlọ́run ọba ròyìn wọn níròyìn dáadáa. وقال عز وجل الله بالك لا هذا ما توعدون لكل أواب حفيظ الله بني these are my promises eléyìí làwọn àdéhùn mi eléyìí làwọn ìlérí dáadáa mi fún gbogbo ẹni tó bá túbá tó dẹ̀ ṣe kíni tó jẹ́ wípé ó sì ń sọ ìwé mi ọlọ́run ọba ìyẹn ni pé àlìjẹ́nà àwọn orí àlìjẹ́nà tọ́lọ́ máa ṣe kò ń ṣe ó jẹ́ tàwọn tí wọ́n bá ń sọ ìwọ ọlọ́run ọba eléyìí wà nínú suratul Qaf àyà ìkẹtàlélọ́gbọ̀n àmín àyà ìkejìlélọ́gbọ̀n nìyẹn suratul Qaf àyà thirty two ọlọ́ni man khashiya rahman bil ghaib ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba kọjá akákan là ń sọ ìwọ rẹ̀ when we are within other sisters like this tó bá wà láàrin àwọn sisters ẹgbẹ́ olóòmọ ṣe bí ẹni rẹ̀ àmọ́ tó bá ti ku òun nìkan àbó tó ti bọ́ sí àárín àwọn èèyàn mi ó ti dẹ̀dà kúdà ọlọ́run ọba ní man rahman bil ghaib ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ wàjá bi qalbi munib tó ń tàn sí ìwà sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọkàn gidi ọkàn tó mọ́ irú ẹni bẹ́ẹ̀ àwọn àfààní wà fásọ̀rọ̀ hafidh ahunẹ́ bí hafidh awamirila wà bí awa lugunubihi liyatuba minha wọ́n nínú àyà yìí verse thirty three lè tó tẹ̀lé Qaf thirty two thirty three ọlọ́run ọba ní ó ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ń sọ ìwọ ọlọ́run ọba àwọn tí wọ́n ń jìnà tí wọ́n dẹ̀ ń ọba ṣe dáadáa ọlọ́run ṣàdéhùn àlìjẹ́nà ó wa fún wọn. wàmí ààbọ̀mì máa yẹ́jìbò híwùhù nínú àwọn nǹkan tó lágbára tó tóbi fẹ́ ká ṣọ́ min awamir Allah nínú àwọn ọwọ́ ọlọ́run ọba nínú àwọn àṣẹ ọlọ́run ọba àsọlá òní kíkí ọ̀pọ̀lọpọ̀ ni especially tó bá ti di pé obìnrin bá ti ń wọ age menses ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń play with their solar and one of the most important thing nínú ẹ̀sìn yìí ò ní àsọlá ó lágbára bíi pé awàlùmọ́ yuhasabu bihi yawmal qiyamah eh, ẹ́ asọ́lá ànábì ní nǹkan àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ máa túwò nínú ẹrù ẹ̀dá lọ́jọ́ àlìkìyàmọ̀ kí náà pé ìrun kíkí ni. àwọn alálàyé ọ̀rọ̀ wọ́n ní irun important débi pé àfijọ́ irun o dà gẹ́gẹ́ bíi báàgì téèyàn máa ń kó gbogbo lọ́gẹ́jì sí ni téèyàn máa ń gbogbo ẹrù èèyàn sí ni. ká fún alápẹ̀rẹ̀ obìnrin tó lọ sọ́jà ó fẹ́ ra rẹ̀ sí ó fẹ́ rẹwà ó fẹ́ pupa ó fẹ́ ra ta gbogbo ń tó lọ ra yìí àfi kó mú ìpamọ́ tí ó fi kó dání tàbí ta fún kan máa bá wọn síbì kan ó wá tẹ́wọ́ lẹ̀ báyìí wọ́n àwọn ẹ̀wọ̀n sọ́wọ́ yìí gàrí ńkọ́ òní ẹ̀dá mọ̀ àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ ó dàdàlú ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ra kóńgò kọ̀ọ̀kan kò lè mú délé pagolo méjì méjì torí pé ọwọ́ tó tẹ̀ yìí mélòó lọ́wọ́ yìí lè gbà so ó jẹ́ pé ẹni tí ò bá ti kírun tó bá ń gbàwẹ̀ tó ń yọ zàká kódà tó lọ hajj nígbà ẹgbẹ̀rún gbogbo iṣẹ́ tó ń ṣe ibi tí wọ́n bá kó sí ni òní yẹn anabi tẹ̀síwájú ní hadith ó ní ẹni tírun rẹ̀ bá dáa kí ló sọ ó ní fakọd anjaha ó ń tọ̀ ntì ó ní fakọd anjaha ó ń tọ̀ ntì là mo fẹ́ rántí bí wàá yẹn ṣe wá fakọd aflaha wa anja barakallahu fikum anabi ló ń tọ̀ ntì sóríire ó dẹ̀ ti ṣe kí ló ti ṣàṣeyọrí àmọ́ ẹni tírun rẹ̀ bá dáa fakọd khaba wa khasara ó ń tọ̀ ntì ṣòfò ó sì rọ̀fọ̀ is an important thing mímẹ́. mímọ yẹjibu alihimu inú nǹkan tó sọ̀rọ̀ yẹn ká sọ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í sọ irun tó bá ti wọ age of menses báyìí tó bá ti di kó gbogbo bá yín mọ̀ sọ báyìí n ò nírun nírun nítorí kasilan of òròjú tó wà lára rẹ̀ a nírun a nírun lára rẹ̀ onígbé tóbìnrin bá ti di bá ti tóbìnrin bá ti márì ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá ti márì wọ́n máa ń níbi torí marriage a máa ní bẹ́ẹ̀ òun bísí òun gbọ́mọ lọ́wọ́ òun dáná fọ́kàn wọ́n á máa fìrún ọlọ́run dẹ̀ kò bẹ́ẹ̀ lọ́wọ́ tó béèrè pé ká mójútó specifically ọlọ́run ló gbóná alhib olùgbólóhùn ìlákìyèsí ìmójútòrùn ẹlòmíì kò ní kí àpẹlẹ aṣọ tí ó fi kírun torí pé ó ti ń pé ọmọ lọ́wọ́ aṣọ ọ̀gbẹ aṣọ ọ̀tọ̀ náà ni ó fi kírun. ọlọ́ni wàháfìrú ọlọ́ni háfìrú aláṣọláwà àtìkún wàṣọlá àtìlúwọ́sọ háfìrú aláṣọlá àtìkún wàṣọláwà àtìkún wàṣọlá àtìlúwọ́sọ ọlọ́run bá ní ẹ sọ ẹ mójútó ẹ kíyèsí irun yín ẹ lámójútó nípa ẹ. wàsọ̀lá àti lùwọ́sọ̀tọ̀ ọlọ́run ní pàápàá jùlọ àti irun àárín gbùngbùn. في رواية في, في الحديث عند أمنا عائشة قالت أمنا عائشة بأن الصلاة الوسطى الصلاة العصري يا عائشة دي الصلاة الوسطى إيرو عن ببون هنا على العصري رجمين تما فوت ما صفوان wọ́n tá a fẹ́ lò ní pé kì wá ń lọ nípa ṣọ́ irun ọ̀rọ̀ sọ pé aya àkọ́kọ́ yẹn hafizu ala salawati wa salati alwusta ó wà ní suratul baqara aya two thirty eight quran two verse two thirty eight níbòmí ọlọ́run bá sọ pé ọlọ́run ó gbé ó kí àwọn ẹni tí wọ́n ń yuhafizun ọlọ́ọ̀bá ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ìbínú ayami ó ń ròyìn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sálì kan ọlọ́run wa ní lára àwọn olùgbàgbọ́ òdodo tó ń mọ̀ lólùgbàgbọ́ òdodo òun ọba làwọn tó jẹ́ wípé wọ́n máa ń sọ wọn wọ́n máa ń mójútó òkè ń lọ́mọ́ ọlọ́wọ́ kan tó kò fìrun ṣeré máa sọ ìwọ ọlọ́run ọba nínú tán tó bá ṣọwọ́ ọlọ́run lọ́lọ́run máa ṣọwọ́ náà you shall be protected for so many things nítorí pé a padà sọ inshallah rahman. وقال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كان عند الله أحد أن يدخله الجنة رواه أبو داود ń ṣe lọ́sọ̀ sọ́nù hadith àbí dáwùd gbà wá sọ pé ẹnikẹ́ni tó bá ṣọ́ ìrun ẹ̀ ẹnikẹ́ni tó bá mójútó rẹ̀ tó lákòólé kàn nípa ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìlérí àdéhùn pé ọlọ́run ọba ó fi ru yufu yóò fi àdéhùn ọlọ́run fún ẹni tó bá ń kírun ó ẹ àdéhùn ọlọ́run ọba fẹ́ni tó ń kírun kíni ṣùgbọ́n ẹni tí ò bá mójútó rẹ̀ ńkọ́ ó wà lórí hadith dáná mi sọ pé man hafadha alayhinna kunna lahu nurun wa burhanan wa najatun yawm al-qiyamah. imam ahmed ló gbà wá ó ń sọ pé ẹnikẹ́ni tó bá máa ń ṣọ́ àwọn àrùn ẹ̀ àwọn àrùn ẹ̀ tó máa ń mójútó ó ń bẹ fún ẹgbẹ́ lọ́jọ́ àlìkíyàmà nurun ìmọ́lẹ̀ wa burhanun ìmọ́lẹ̀ tó ju ìmọ́lẹ̀ lọ òní nuru àti òní burhan ìmọ́lẹ̀ nur òní ká sọ pé à ń sọ̀rọ̀ ordinary bulb ìmọ́lẹ̀ burhan òní sọ̀rọ̀ halogen bulb ẹ wo bí ìmọ́lẹ̀ alojin ṣe máa tó lẹ́gbẹ̀ẹ́ ordinary hundred watt hundred watt bulb àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run wa lẹni tó bá ń kírun àwọn ìmọ́lẹ̀ yìí máa wà fún lọ́jọ́ yẹn ni pé ẹni tó bá ń mójútó ẹ̀ tó ń sọ ẹ̀ gbogbo àwọn kiri yìí ní í ṣe pẹ̀lú obìnrin carelessly obìnrin mi ò kì í kíà láti ṣe mara by the time tó bá ti rí menses àbó bá bímọ tí ẹ̀jẹ̀ obi parí tán pè ní nefas àbí àwọn nǹkan mìíràn tó jọmọ bóyá married tí wọn àtọkọ rẹ̀ tí wọn jọ dára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò kì í kíà láti ṣe mara ẹlòmíì tó ń tọ́ ọmọ lọ́wọ́ aṣọ ọ̀tọ̀ ọmọ ìgbé ọmọ gbogbo sàmọ̀ dàlúra wọn látara pé kò ní ìmọ́tótó lọ́bùn. wọ́n ní agbọ́dọ̀ mójútó mara ọkùnrin máa mójútó mara bó obìnrin tún bù káàtẹ̀ extraordinarily. ẹ̀dẹ̀ máa wò mara tá à ń sọ yìí fa innaha miftahu sọlá ìmọ́tótó yìí ìmára yìí ó ní ilẹ̀kùn lọ síbi irun. pàápàá jùlọ àlùwàlá. wa nàbí wa ala ó ṣe ọlọ́run bá ní ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlá rẹ̀ kó máa lákìsí pẹ̀lú àlùwàlá rẹ̀ àfi kó ń tàn ju olùgbàgbọ́ òdodo so olùgbàgbọ́ òdodo ni ó nílò kan yẹn Imam Ahmed ni wọ́n gba hadith yẹn wá. lára nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ ká tó lè máa retí ìṣọ́ ọlọ́run ọba ká tó lè máa retí ìdáàbòbò ọlọ́run ọba on so many things táwọn náà fẹ́ kọ́ ló ń dàbò wá lérí ẹ̀ òun náà ni al-aiman àwọn ìlérí tá a máa ń ṣe ìbúra wa ẹlòmíì ti sọdàṣà tó bá fẹ́ gbáwọn èèyàn kódà ẹlòmíì á máa gbáwọn òbí ẹ̀ tí ó tún búra fún wọn pé wàláhì ìwé tán ní ara ń sìn ó ti mọ̀ pé ìwọ̀nba náà níwé dádì yóò wá pé bàọ́lọ́jìsì mẹ́ta wọ́n làwọn ra bàó lọ àti jì wọ́n làwọn èèyàn ló yẹn mọ́ oríṣiríṣi àṣà yóò tún fọlọ́ ń búra fida dábì wàláhì n tó ń sọ yẹn bó ṣe rí nìyẹn ìwà báyìí téèyàn tàbí pé búra kó wọn ṣe nǹkan tó dẹ̀ ti ní ṣe èèwọ̀ ni haram ni kódà èèwọ̀ rẹ̀ astagfirullah ràn èèyàn ó ṣe ìtanràn ni èèyàn ò ṣe nípa ìbúra ìbúra iwájú ọlọ́ọ̀bá àlekẹ́lá sọ pé wàhfàbù àyèmánìkùn ọlọ́ọ̀bá ní sọ́tù máyídà àyà eighty nine ọlọ́ọ̀bá ní ẹ máa ṣọ́ àwọn ìbúra yín that is nígbàkigbà tẹ ẹ bá búra ẹ yà make sure pé ṣàkólé kàn ẹ tẹ ẹ bá búra pé ṣe nǹkan abẹ búra pé ní ṣe nǹkan you have to watch it don't just say anything èèyàn kankan búra lásán gẹ́gẹ́ bí mùsùlùmí o. فإن الأيمان يقع الناس فيها كثيرا ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń kó sínú ìbúra tí ó búra tí ò ní kíá ويهمل كثير منهم ما يجب بها فلا يحفظه ولا يلتزمه. àìmọye àwọn èèyàn ló jẹ́ pé wọ́n gbé búra léra wọn lérí wọn ò dẹ̀ ní kíá wọn ní ṣàkólé kódà ìgbà míì ìbúra yẹn ò ní jọ̀ràn yẹn ẹlòmíì ó kàn sọ di wàhálà fún rẹ̀. wọn ni ó búra o fúnra ẹ̀ ni wọ́n máa sọ pé wàláì jẹ́ ń búra fún yín wàláì tàláì yóò dẹ̀ búra lórí tí ò padà ní sọ olóṣòdì wàhálà lé rẹ̀ a gbọ́dọ̀ mọ ṣọ́ra lórí irú ìbúra tá a máa bú ìbúra tó kún sí mẹ́ta bẹ́ẹ̀ ní bí wá léèrè. tó jẹ́ pé ìyàwó Aisha sọ sábàkọ́t ẹnu yín ló kàn ah wàláì ebi ń pa mí gan òun ní láti búra ká tó mọ̀ pé ebi ń pa ẹ́ à ah, ní ìdẹ̀ ẹni sàn so gbogbo àwọn ẹ̀yẹn ọlọ́run lè gba àwọn ọmọ lórí ẹ̀ ah wàláì in fact gbogbo àwọn nǹkan tí ò no but èyí tó jẹ́ pé o fẹ́ fi gba dúkìá ẹnìkan sọ́wọ́ àbí o fẹ́ kẹ́ni yẹn kó mọ̀ kódà tó fi débi ọjà ẹlòmíà ara ọjà ní one naira ó wá fẹ́ tà ní five naira kò wá fẹ́ kẹ́ni yín ó kó wájú ẹ̀ yóò ní wà láì ọjà èmi nìkan lọ́jà mi chip. wọ́n wọ́n pé náà ni mùsùlùmí tó wá búra kò ní lè kó lọ́dọ̀ ẹ̀ torí pé nínú ṣẹ̀ríà wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí ìbọ̀rọ̀ àwọn ọmọ nìyẹn. Allahu akbar. hadith kan wá ṣé kìí ṣe hajar. wani ní nàbíyí la Isa alayhi salatu wasalam Isa alayhi salatu wasalam ó rí arákùnrin kan sárọkọ hada rajul arákùnrin jí nǹkan mú bó ṣe jí mú báyìí Isa alayhi salatu wasalam Jesus ó dẹ̀ rí ó wá súnmọ́ Isa Isa sọ pé ah ó sì mú nǹkan ní nǹkan sódà bẹ́ẹ̀ ó ní wàláhì mà ó ní mo fọlọ́ mi mú torí pé Isa mọ ìtumọ̀ ó dẹ̀ dá lójú pé mu bẹ́ẹ̀ ni ẹ ń búra Islam wọn à fẹ́ ká máa dá òtì ìbúra ẹlòmíà ni à àwọn èèyàn ò fi búra gba yín ẹ̀jẹ̀ àfihàn ọlọ́run máa dájọ́ lórí ẹ̀ ẹ̀yin sá sọ pé kí ló wí oníbóyún jù mí ló tàn mí jẹ mo fẹ́ lò so much conscious of it kákan mọ́ sọ ma búra anyhow torí pé nínú nǹkan tó yẹ pé téèyàn ò bá máa sọ ọlọ́run lè yọ wá lọ́rọ̀ èèyàn òun náà wà. wàmín dálíkà hifd wàmín dálíkà hifd hifd ras wàmín dálíkà hifd ras wàlbàtún lára rẹ̀ òun náà ní ká máa ṣọ́ orí wa yìí you have to be mindful of your head. tí máa sọ pé orí àwọn ìwọ̀n pé kí lèèyàn fẹ́ sọ ń bi orí àmọ́ nǹkan ló wà ń bẹ̀ lára tó ń bẹ lórí òní ojú wa ló jẹ́ pé nínú Qur'an nígbà tó lọ́ọ́ bá ń sọ̀rọ̀ àlùwàlá kí lọ́lọ́run ọba sọ ọlọ́run ní fagsilu wujuhakum wà ẹ̀díyà kan lọ́n wash your face bàbá tani máa kọ́ àlọ́ àkí mú ma ó kọ́ wa níbà imú ẹnu ojú torí pé gbogbo ń tá a sọ yẹn lára àbò ló is part of the face. ká sọ orí wa yẹn ni pé ká sọ ojú wa kí là ń fojú wa wò don't seize opportunity kéèyàn kan máa wò pé ah, òun kò sẹ́ńtórì ń bí ó ti lọ lórí youtube ó ti lọ lórí kinní kan ó ń lọ wo àwọn tí wọ́n ń bọra alẹ hóhò ó ń lọ wo àwọn tí wọ́n ń bára wọn ṣèbàjẹ́ gbogbo eléyìí bẹ́ẹ̀ nìkan orí Ọlọ́run bá tó dá ń wẹ èyàn sọ ojú ẹ lára ojú òun lè ti wà kí ló ń fi gbọ́ ẹlòmíì twenty four seven yóò ṣàtì nǹkan betí ni àwọn èèyàn onímọ̀ nǹkan ti ń ṣe wọn ò lábẹ́ hijab you could recollect last year nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ní challenges àwọn jíìnù tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe rókìá fún wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters orin ni wọ́n ń gbọ́ lára arin iṣẹ́ tẹ́sù dẹ̀ need láti fi wà láàyè ibì kan òní ìlú musical instrument ìlú dùndún agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì sọ ń pẹ̀ sallallahu alaihi wasallam. sẹ́ńtúbà ti ń ṣe bẹ́ẹ̀ ade ọlọ́run ni pé máa sọ wọ ọlọ́run bá kọ́ lọ sọ ẹ táǹjẹ̀ ló bá fẹ àtàkì kan kúrò lọ́dọ̀ ẹ̀ easily àǹjẹ̀ ló kó bá ọlọ́run máa wa o. lára nta agbọrọ sọ nínú orí wa yìí òun náà ni ẹnu wa wà òun lẹnu wa wà lára orí lẹnu wà náà kí ló ń fẹnu ẹ sọ kí ló ń fetí ẹ kí ló ń wa yìí kí ló ń fọkàn ẹlòmíì ìrònú ẹ̀ bad ìrònú ẹ̀ bad gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ sọ. wọ́n ní bákan náà wàlúbàtì òun náà ní ikùn wa ikùn wa náà gbọ́dọ̀ sọ. kàmá fi hadith ibn Mas'ud àwọn ọ̀rọ̀ táwọn sọ wà ní hadith abdullahi ibn Mas'ud al hadith marfu' ni abdullahi ibn Mas'ud sọ pé anabi sọ pé al-istihya'u min Allahi haqqal haya'. ó ní kéèyàn ó máa tijú ọlọ́run kéèyàn máa tijú ọlọ́run ìwọ péèyàn gbọ́dọ̀ ni kí ṣe pé mò ń tijú ọlọ́run mo kàn ń hmm, èèyàn gbọ́dọ̀ máa tijú ọlọ́run ní ti pípé péèyàn tijú ọlọ́run ọba ni ìwọ péèyàn tijú ọlọ́run ọba o ti ju ìwọ ọlọ́run ọba ni ó ní ìtum òun wá ni pé àǹtà fọ̀bọ̀rọ̀ àṣà òun náà ni pé ma máa sọ ori ara rẹ̀ àtàwọn nǹkan tó wà around the head tó sọ around the orí yẹn bi bí ojú bí imú ìgbà mi iṣẹ́ ìgbéyàwó lè fi lè ẹnìkan kẹrin ọ̀sìn yóò ma bi mo se ń sọ mi àkàmọ́ yín ti ba mo ti mo ń sọ jẹ́ lọ́dọ̀ àwọn yẹn imú akara àkàrà ayé mú ti nítumọ̀ ẹlòmíà ó fi fi wo lọ èèyàn gbọ́dọ̀ sọ torí pé àwọn èèyàn míì communication yẹn ẹlòmíì gbọ́ yé ju ara wọn lọ ẹlòmíì bó ṣe wò ó ó lè bù sẹ́kùn ẹ̀rọ kí ló ń pa yín lẹ́kùn a ní pé iṣẹ́ ẹ̀rí pé lábájá bó ṣe ń wò ni àwọn èèyàn ni a kò wé wà kankan torí pé yìí ò rí òun dẹ̀ mọ̀ kó ń wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ sọ Abdullahi bin Mas'ud ó ní hmm, lára pé èèyàn ti ju ọlọ́run ọba tó jìjẹ ìwọ̀ téèyàn gbọ́dọ̀ pé òní wípé kéèyàn sọ kíni kéèyàn sọ orí ẹ̀ àti gbogbo ohun tó sọ̀rọ̀ àǹdí orí ẹ̀. ó ní oníkéèyàn sọ orí ní hawa bákan náà ni pé kéèyàn sọ ikùn ẹ̀ àti tó ṣe kíni tó wà nínú okùn ẹ̀. bákan náà wọn ní àdìtà sọ وحب الرأس وما وعى يدخل يدخل فيه السمع kéèyàn sọ orí rẹ̀ yàtàwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ etí wa okun sínú wàlbásọ̀ ojú wàlísàn òun náà ni bákan náà ni àwọn wa. minal muharramat ká sọ wọn kó olùgbò ń tọ́nà bá pèlè wọ̀ níbi kó máa fojú ẹ̀ wọn tí ò lẹ́tọ̀ọ́ ọlọ́run kó là wá o. mo wà nú mọ́tò ọjọ́ kan lédi yẹn jókòó orí fóònù ẹ̀ ti ń ó jókòó sẹ́gbẹ́ mi ó gbé fóònù lọ́wọ́ mo rí i pé n tó ń wò fíìmù burúkú ni blue film ni a máa ń pè during our age pé wọ́n ti ń pè láwọn oríṣiríṣi ọkọ̀ náà ti fún nísìn. mo wá sọ fún pé ah, ah, mo ní òun lójú tì o mo ní ṣe bí mo ní ó mìíràn pé mo ní òun lójú ẹni tó ń wò yìí ṣe bí bí wọ́n ṣe rí làwọn náà rí ó mìíràn pé òun lójú ò ní làákàyè. ọmọlúàbí tí náà fi ń wọlé ó dẹ̀ tún ní gọ́s láti mọ̀ wínú ẹ̀ tún dùn àìmọye ló ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ń mọ̀ tẹ́nìkan ò mọ̀ ṣùgbọ́n okùn ọmọ mọ̀nú káàkiri sára àwọn nǹkan tí máa ń jẹ́ kọ́lọ̀ ó yọwọ́ èèyàn nìyẹn mo ṣàdúà yóò ní ṣe kí ni yóò ní mo nǹkan mi ṣe mi ẹlòmíà wọn islam islam dẹ̀ but you have violated some things some rules of islam you have cut the line between yourself and your lord you cut it by yourself so when you communicate the communication reaches no place no nowhere because you have cut the pipe and the line. bákan náà kéèyàn dáàbò bonú àti tó kó sínú yàtọ̀ bá mọ̀nà hifdhan lil qalbi wọn ni ó kó sínú kéèyàn dáàbò bo ọkàn rẹ̀ ó ń ṣe ọlọ́nu hadith kan ó ní ara wa yìí bá ṣe kan bẹ́ẹ̀ a flesh of meat a flesh bá ṣe kan bẹ́ẹ̀ ìdá sọ́láhà sọ́láhà ti jasad kullu àwọn ìdá sọ́láhà sọ́láhà ti jasad kullu tí bá ṣe ara yẹn bá da gbogbo ara ló dáa. tí bá ṣe ẹni bá bàjẹ́ gbà ló bàjẹ́ ànábì ní Allah ẹ fún mi létí ìgbọ́rọ̀ yín wọ́n yẹ kọ́ òun náà ní ọkàn if you have good mind you will have good habit but if you have bad mind the whole thing in you will be bad so lára tí ń bẹ nínú wa yìí òun náà lọ́kàn wa kíkàdùkú mójútó kàn ẹ̀ ẹlẹ́nu bá a ṣe ń gbọ́rọ̀ tá à ń gbọ́rọ̀ ó ti fọkàn kàn gbé sásùn tó sọ bọ́ọ̀tà inú ọkàn ló ti ń sọ he communicates nobody but he are talking to his mind and that is zero gbogbo ń tẹ̀ ń gbé yẹn kàn ń jágbàdo sẹ́yìn gbani fọkàn bá ti bàjẹ́ gbogbo nǹkan ló ti bàjẹ́ so even tí wọ́n bá gbé màláíkà wá ṣe wáàsí fún tí ó gbé ẹgbẹ́ bọ́dẹ that is why we must work extra miles on our mind èèyàn gbọ́dọ̀ dáàbò bò an israri ala maharam kẹ́ ẹ̀mí èèyàn mọ̀ máa jẹ́ pé ibi haramu ni o ma gbé lọ. lọ ẹlòmíì bíi kó máa ronú orin àwọn orin burúkú ẹlòmíì bíi gbogbo nǹkan tí ò da lẹ́mí rẹ̀ ń ṣe kíni lẹ́mí ò máa fà lọ ẹlòmíì bíi kó wá ń joko burúkú ibi tẹ́mi tiẹ̀ máa ń pè lọ nìyẹn nínú Qur'an ṣé suratu Yusuf ni ọlọ́ba ina nafsa la'amarat bis so naturally ẹ̀mí máa ń pè lọ síbi time tí èèyàn bá ń ó lọ oh you, you have to force it on yourself ọlọ́run ní ẹ̀mí tẹ̀ ń wò yẹn o ọlọ́run ní fàálẹ́mẹ́hẹ́ wọ́n nẹ́fṣin wọ́n mẹ́ sàwáhà ọlọ́run ló ń búra pé pẹ̀lú gbogbo ẹ̀mí òun dá wọn bákan náà fàálẹ́mẹ́hẹ́ fujuraha wa taqwaha ilhamu lolo Allah educated every soul the right thing and the bad thing. what could favour and what could bring the other way round gbogbo ọba lọ́wọ́ bá kẹ́mi kọ̀ọ̀kan ọlọ́run wa ni di afúláhà mẹ́nzàkàhà èèyàn máa gbọ́ ẹ̀ṣọ́ ọmọ ẹ̀ lórí ẹ̀mí ara ẹ̀ ní o èèyàn ò lè gbẹ́mí ẹ̀ pamọ́ sínú ilé kọ́ ọ́ rò bẹ́ẹ̀ ló ti máa mọ́ èèyàn ò máa gbọ́rọ̀ ọba yóò máa ka alukur'an yóò máa rántí pé kan ni wọ́n nígbà tó ń bí wa. ibùn tí màmá yìí ò bá rẹ̀ ní instantly òun náà padà máa rẹ̀ ní pé ah òun ti at least òun at least at last òun deliver bọ̀ bàbá yẹn máa rẹ̀ ní àwọn family ó rẹ̀ ni neighbors ó rẹ̀ ní pé ah, ọmọ yìí adúpẹ́ o tá a bímọ káwọn àmọ́ rántí náà ìpéjọ kan náà ni wọ́n tún sunkúnlé wa lérí ọlọ́run má jẹ́ akú ní kékeré o tẹ́ ń pa dùn àní dandan kọ́ ni fọlọ́n kó gbà we should note that ìkànnì àwọn àfa ibn ibn ibn ibn Rajab al-Hanbali ó láwọn èèyàn máa ń wò pé kí ni ẹ̀ ẹbí wo táwọn afáà ń sọ yẹn àwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọmọ tó ń sọ gbogbo àwọn sísè àwa náà máa ṣe ju tiwọn lọ bá àwọn náà ti gbá láìfù rí ẹjọ́ àwọn náà jayé òde àtó bá yà àwa náà ṣe jù yín lọ. ó ní ẹ sọ́ra nípa kẹ́ ẹ máa fi ìtúbá dàgbà ó láwọn yẹn máa ń wò pé táwọn náà bá dàgbà á ṣe ó láwọn yẹn máa ń rò pé gbogbo yẹn ni ó dàgbà kó tó kú ó ní tá a bá dẹ̀ sáńpù tá a bá wo ayé á rí táwọn ti ń kúnú ayé ní kékeré wọ́n pọ̀ jẹ́ tó ń dàgbà kó tó kú lọ. kíkálukú náà stọ́dí ẹ̀ ló fi jẹ́ pé at any point in time ká má fi dáadáa lẹ̀ láti máa ṣe. ibi tá a ti kú ni pé ẹ jẹ́ ká sọ ti ń bẹ lórí ẹ̀mí wa kíkálukú dààmú lórí ẹ̀mí ara ẹ̀ torí pé ẹ̀mí yẹn ò lè kó bá wa. a máa lọ fẹ̀mí wa gbọ́rọ̀ ọlọ́run a máa fi sọ̀rọ̀ ọlọ́run ama ka alquran ama ka tumi hada ma rati pejo kan la leku iku ta nabi so yike fa inna al uni alaykum bit taswif anabi ne so nabi ke ma fi tuba dagba uni fa inna al mawt yati bagutatan tori iku ta nguye ojiji ni kumande ai mayi teyo jo sere laaro ti o si kulale kodelo mi e ka just e jo depart in under the next five minutes ẹ gbọ́ pé lábájá mọ̀ ti kú kódà lómi àjọ jókòó tí ayé lẹ́gbẹ̀ẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ náà ní kó sì ti mú lọ. àìmọye èèyàn tó kú sínú mọ́tò kódà tó ẹ pé ó tún ra nǹkan fáwọn èèyàn nínú mọ́tò àṣẹ ń sẹlẹbírèètì ọjọ́ ọkọ ẹ̀ ni wọn á débi tí ń lọ tó fi dòkú láì jẹ́ pé ẹnìkan kan bá ṣùgbọ́n àwọn nǹkan àmọ́ mú rẹ̀ lẹ̀ lọ́nà ẹ̀bẹ̀yìn kan náà àfà ó ní wọ́n ti péjọ tí wọ́n bí ọ àwọn èèyàn ń rẹ́rìn bọ̀tù wọ́n gẹ́gẹ́ tó wáyé kí ló ṣe wáyé àdá ọlọ́mọ tí wọ́n bí sáyé tí wọ́n ń rẹ́nu àtọ́mọ́lá ah, fi rẹ́nu wáyé ànọ́lá tì nìyẹn o natural thing ni pé ọmọ mọ̀ sunkún tó bá dáyé ni báwọn èèyàn tí wọ́n bọ́ ọmọ fún kí wọ́n wọ́n ṣe wọ́n mọ̀ rẹ́rìn they are welcoming you ó ní wàá gbìyànjú nínú ayé ṣe nǹkan tó jẹ́ pé ńjọ́ tí wọ́n náà bá kú ìndà fẹ́rọ̀k nígbà tí wọ́n bá fẹ́ kú lọ́dọ̀ wọn ntọ́ ẹ fi bẹ̀rẹ̀ ẹ wà interchange ìwọ dẹ́ ẹkún padà sẹ́nu wọn káwọn dẹ́rìn padà sẹ́nu tiẹ̀ náà. kéèyàn bá lè lo ayé ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé òun ò mọ ọlọ́rin lọ pàdé ọlọ́run àwọn yóò máa sunkún pé á ah, lágbájá kò yẹ kó kú ṣé o lè ṣe bẹ́ẹ̀. níta ń sọ ìkì sọ̀rọ̀ ẹnu lásán it will be by a lot of work and effort. naam àwọn afọ àsọ pé lára ti ń bẹ nínú okùn. ó lẹ̀mí wá wà. wọ́n ní torí pé ọlọ́run bá àlekè ọlẹ́dẹ̀ sọ́nù àlùkòrán wípé inú suratul Baqara àyà two thirty five ọlọ́run bá ní wa'lamu anna Allaha ya'lamu ma fi ya'lamu ma fi anfusikum fahdharuhu ọlọ́run bá ní ẹ lọ́ọ́ mọ̀ pé dájúdájú ọlọ́run ọba ó mọ nǹkan tó ń bẹ́nu ẹ̀mí yín fahdharu ẹ̀yà kí sára ìwà tó ń ṣe ń tó gbọ́dọ̀ ọ̀rọ̀ náà ẹ̀mí yẹn ọgbẹ́ mi ò mọ̀ tó jókòó tí ò gbogbo wa whether you think negative or positive yà alẹ́ alẹ́ ò láàyè mi náà lè thirty six ní. inna ní dájúdájú yín tẹ̀ fi ń gbọ́rọ̀ yẹn ojú tẹ fi rìnà wal fuada ọkàn yín tẹ fi ń ronú mọ nǹkan yẹn kullu ulaika kana anhu mas'ula ọlọ́run bá ní ìkankan wọn báyìí lábì léèrè lálìkì àmà ọlọ́run bá ó bi etí rẹ léèrè allahu akbar lálìkì àmà ẹnu ò ní sọ̀rọ̀ sayantik asama etí ò máa sọ̀rọ̀ wàlbásọ̀rọ̀ ojú ò máa sọ̀rọ̀ wàlfọ́àd ọkàn máa sọ̀rọ̀ ọmọ ni wàá máa sọ ah ìrì ọlọ́run ló tẹ́ ẹnu mi sọ̀rọ̀

wọ́n lọ́nà ọba wa sọ pé yahfadka gbogbo ntọ́lọ ní oṣọ ìtiwọ́ náà bá ṣọ ọlọ́ni yahfadka wọ́n lọ́wọ́ bá ń ṣọ wọn náà kí ni ìtumọ̀ yahfadka bóun lọ́n ṣe máa ń ṣọ yẹn yaani ìtumọ̀ rẹ̀ man hafidha hudud Allah ẹnikẹ́ni tó bá ṣọ ìwọ̀ ọ̀tọ̀lọ́wọ́ bá ẹnu àlọ́lọ́n tó sọ wàrà àrùkọ́kọ́ tó ń tó jẹ́ kò kọjá ẹnu àlọ́lọ́wọ́ bá hafidhahu Allah ọlọ́wọ́ bó ṣòro níbẹ̀ fàyínà jẹzáwò min jíǹsì amẹ́l ṣe rí kéèyàn gba ẹ̀san lára nature iṣẹ́ ni naturally whatever you sow you shall reap ó wà natural lára nature iṣẹ́ òní pé tó bá ṣe if you do it right you will be rewarded rightly if you do it in the other way round you will be rewarded in the other way round. àwọn àfẹ́sẹ̀ wa ni eléyìí ni tọ́lọ̀ ọba sọ náà wípé. ọlọ́run bá ní wà áwùfù bí áhàdí òfì bí áhàdìkùn wà ìyáàyà faruhabu ọlọ́run bá ní wà áwùfù bí áhàdí èmi ọlọ́run ọba mo ti pé àdéhùn tèmi ṣe fún yín bá lérí pé òun ṣó ti dá bí òun ti ọlọ́run ti náà tó lérí pé òun ṣe ló ti ṣe ofe bí ahdikum ẹ̀yin náà yà á mú ìlérí tẹ̀yin náà ṣẹ wà farhabu emi ọlọ́wọ́ bá sì ni èmi kini kẹ́ ẹ máa bẹ̀rù èmi ní ẹ máa sákàkà you should not fear anything kama má bẹ̀rù kankan lọ́ọ̀ ni kama má bẹ̀rù. bákan náà ọlọ́wọ́ bá sọ pé suratul baqara àyà verse èmi náà máa ṣe kí ni èmi náà rántí yín ìyẹn ni pé téèyàn bá ṣe ilé yìí ó gbà téèyàn bá ṣe ilé yìí ó gbà ntọ́nà ọba ń sọ nìyẹn wọn ni ọlọ́ọ̀bá sọ ń bomi wípé intansurullaha yansurukum ẹ wo gbogbo ọ̀rọ̀ ẹ ló ní clause ó ní coid if you do this you shall be given this if this is done that will be given tẹ́ ẹ bá ṣe eré ẹ gbà rere wọn á ní. وحب الله لعبده يدخل فيه نوعان kọlọ أبو داب bẹrù ẹ ìpín méjì ló pín sí àhìdíhìmọ ìkànnbẹ hibbihi lahu fi masalihi dunya lára ẹni pé kọlọ ọbọ jẹ kí life kó rọrùn that Allah protect you and make your life to be so easy látara pé ìwọ náà ń sọ ìwọ Ọlọ́run ọba Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀. Hmm? Ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n ní kahindi ìfìbádàní bí kọ́lọ̀ kó jẹ́ pé ọlọ́run máa protect eh, eh, your posture. ẹ rẹ ló pé ah, ẹ fún wa ní ntẹ́ ló ẹ ti dàgbà mọ́ and related things like that ẹlòmíì ò òun kì í sick ẹlòmíì bẹ́ẹ̀ certain protection on his our body tẹ́ pé kò ní nǹkan tó máa ń ṣe àwọn èèyàn ọlọ́run jẹ́ kó máa nítorí náà máa ọba. nke tó máa affect àwọn èèyàn ọlọ́run ní jẹ́ kó affect òun kó sábà máa ń sọ́wọ́ ọlọ́run ọba wọ́n wá làbìhì ẹ̀mọ́ tó tó máa ń fọ́ ni ọlọ́run tó wá jà ń débi wípé téèyàn bá jẹ́ ọba ọlọ́run máa máa protect ẹ̀ yóò tún máa protect àwọn ọmọ tó ń bá bí. wà á ọlọ́run tó máa extend ẹ̀ sórí entire family wà mẹ́ẹ̀lìhì ọlọ́run tó máa extend ẹ̀ lórí his property even his property will be Allah azza wa jal ọ̀rọ̀ tá à ń sọ yìí ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé. ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé lahu mu'aqibat min bayni yadayhi wa min khalfihi yahfaduna min amri Allah. inú àwọn ọ̀ràn màláìka wọn pe àwọn kan ní mu'aqibat àwọn màláìka wọn tó jẹ́ pé àwọn náà máa ń sọ ẹ̀ èmi àti yín bá a ṣe jókòó yìí sìn God forbid bá a sìn.

jẹ́ is very uncommon ká sọ pé bàtà wa sùn lálẹ́ kẹ́ńkẹ́ń wa wọnú etí wa lọ tí ó ti ṣẹlẹ̀ rí imú wa ń kọ ẹlòmíà at least o máa ń pa lótò ń bá sùn but etí wa aṣọ máa ń pa etí ẹ náà dé àbọ̀ ní pálọ̀ tó fi ń more than twenty four seven open bákan náà ni pé ẹlòmíì tún máa ń yanú lẹ̀ kọ́dà ẹlòmíì kejì yóò yanú lẹ̀ ta ló ń dáàbò bò lọ́sàn-án gan tọ́tẹ́gùn bá fẹ́ rẹ̀ yóò sáré ìyẹn akẹ́kọ̀ọ́ ni pé ojú yẹn ti di natural ojú yẹn á di fún rẹ̀ tó bá dòru tó lajú lẹ̀ nǹkan tó sùn ẹlòmíà sùn lọ́sàn-án gan yóò lajú lẹ̀ àwọn mọ̀lá àwọn ìran mọ́làpẹ̀ ni wọ́n protect wa tọ́nà ọba dá ọlọ́run wa ń sọ náà lókè rẹ̀ wípé lẹ́hù màkìbáàt ọ̀nbẹ fún ọlọ́run ọba àbí ọlọ́run ọba ní àwọn mọ̀láyìkà kan tàbí kí ń bẹ fún èèyàn kan àwọn mọ̀láyìkà kan bẹ́yìn náà yàdé yìí wọ́n ń bẹ níwájú rẹ̀ wa min khalfi wọ́n tún bẹ lẹ́yìn ẹ̀ ìjọ mi ìyá kan rí ni a kàn rí pé lẹ́yìn òun òkú kan bọ̀ ó kàn bá lẹ́yìn ni gbà wọ́n ni ah ẹ̀yin ọmọ rẹ̀ fẹ́ wọn ẹ ṣá máa bínú ọlọ́run ti yọ ẹ ṣá máa lọ ẹlẹ́ha ìgbà tó ọlọ́run ti jó bẹ́ẹ̀ yẹn látẹ̀yìn ọlọ́run ọba ló protect ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn mọ̀láàkù kẹmẹtẹ́kù máa ń gbé síwájú wa wọ́n ó gbé sẹ́yìn wa kí ni iṣẹ́ tiwọn yàfọ̀ bó náà wọ́n máa sọ wa min amirila pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó pa wọn wọn ní jẹ́ kábúrú ṣẹlẹ̀ sí wa. wọ́n ní kọ́lá ibn abbas afa abdullahi ma abbas sanabi ṣàdúrà fún kí ló sọ ó ní humul malaika ó láwọn malaika kan ni yàfọ̀húnàhù bi amirila wọ́n máa dáàbò bò yàn wọ́n máa sọ yàn àṣẹ ọlọ́run tó pa wọn. fàyídàjà kọ́dàrú ẹ̀hẹ́n bọ̀ tí kọ́dàrú bá dé fàkọ́lá wà ánìhù ọlọ́run kò ń bẹ̀. wọ́n ti máa ń lẹ́kọ̀ọ́ tó máa lọ níwájú tó kọ́ kàn balẹ̀ lẹ́yìn ẹgbẹ́ tó mẹ́tò tó kàn ní kókò tí ọlọ́run bá kò wọ́n ìdédé ọ̀gọ́ ẹni ó ẹ̀jẹ̀ ó bá máa ṣẹ́ kan kò mẹ́ pé ẹ̀fìn yẹn lẹ̀ èmi ọlọ́run fẹ́ kí yẹn bá. lẹ́gbọ̀ọ́ kí wọ́n ṣẹlẹ̀ mí yìí wọ́n á ní ọ̀tọ̀lẹ́ntẹ́fẹ̀ yìí níbà wọ́n á lẹ́nìkan náà yìí níbà wọ́n á ní straight bullet ó wọnú yàrá wa báyàn ẹ̀ ti bọ̀rí so many cases torí pọ́lọ́ ń kulẹ̀ fẹ́ kí wọ́n lé ní wọ́n ń ka àwọn owó lè pòrò àwọn kan àwọn kan yìnbọn káàkiri báyìí adé lọ bẹ́ẹ̀ nìkan torí pọ́lọ́ ń fẹ́ kó bá. báyìí tó bá jẹ́ ni tó ń sọ ìwọ ọlọ́run ọba ọlọ́run ọba ó máa dáàbò ẹ̀bù. ìyẹn ló fà tó yẹ pé àáfàá wa abulfaraj wọ́n mú ìtàn kan wá ní bẹ́ẹ̀ nínú àwọn afọ àgbà tó ti lọ àáfàá yìí ó ti lé ní hundred years àáfàá táwọn sọ after hundred years. very strong and energetic ó lágbára ọpọlọ ẹ̀ tún pé gbogbo nǹkan ló da lára ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ níjọ́ kan àfa yẹn wá ń sọ pé ó ní níta àfa yẹn ń sọ ni pé hmm, faqala hadhihi jawarih hafadna hafadnaha anil ma'asi oníṣẹ́ oríkèéríkèé ara wa yìí aṣọ níbi ká má fi dẹ́ṣẹ̀ sọ́lọ́wọ́n ọba. fi sọ́gàrù nígbà táwọn kéékèèké we were youth oríkèéríkè wa a fi zina a fi bàjẹ́ a káwọn èèyàn mọ̀ pé mi mo gbogbo bàjẹ́ táwọn èèyàn ṣe a dá lẹ̀ sọ́kàn àwọn ọkùnrin a dá lẹ̀ sáwọn èèyàn lọ́rùn ó ní alóríkèéríkè ara wa yìí wọn bá ó ní ǹjẹ́ alayna nígbà táwọn náà wá dàgbà ọlọ́ọ̀bá rìtọ́n ìdáàbòbò yẹn padà fáwọn náà ọlọ́run wa dáàbò bò fún wa at hundred very agile kì í ṣe pé ó wà agile nìkan ní stature orí ẹ̀ tó wá pé jù tẹ̀gbẹ́ ẹ lọ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn agbára máa ń sọ pé ẹni tó bá fi ìgbésí ayé ẹ̀sìn ọlọ́run ọlọ́run dáàbò gbogbo oríkèéríkèé ara rẹ̀ àyìnbáyà wọn mashayikh lára rẹ̀ wọ́n ní ìdàkejì ẹ̀ òun náà ni pé ìkànnù àwọn anabaabu salaf ìkànnù àwọn àfáàgbà tó ti lọ rọ shaykhan ó wá rí bàbá arúgbó kan yes alunas ọ̀ǹtọ̀rọ̀ bára lọ́wọ́ àwọn èèyàn bàbá arúgbó fa wà ọ̀ǹtọ̀rọ̀ bára lọ́wọ́ àwọn èèyàn lọ́dọ̀ yorùbá ọ̀tọ̀ ní ta ó wì ẹ máa gbọ́n tí àfáàgbà wí. ó rí bàbá yìí tó ń tọrọ ní arúgbó rẹ̀ fakọ́ọ̀lù wa sọ pé ìnà dọ́yà àwọ̀ òfin ṣẹ́gàrì yìí ó ní eléyìí ó ti fi ó fi àìka ọlọ́run ọba sí ó fi lo ìgbè ìwé rẹ̀. He cares he was not care he, he displayed free care attitude with his lord while when he was young. Ìgbà tó wà lọ́dọ̀ kò kíà kò kọ́ ọlọ́run ọba sí kò kọ́ ọlọ́run ọba sí ó ní fàdọ̀yàáhù lọ́ọ̀hùn fi kíbarihì nígbà tó ń wá tó náà dàgbà ọlọ́run bá wá wò ó náà lẹ̀ ọlọ́run kan náà sí. Ìgbà tó dàgbà tó yẹ kó máa sinmi ọlọ́run wá tún gbé wàhálà fún kò róúnjẹ jẹ kò rẹ́ni tí ó tọ̀ ọ wá ń tọrọ bára káàkiri lọ́dọ̀ yorùbá yorùbá ilẹ̀ tó bá fẹ́ àárọ̀ rẹ̀ ṣeré òun ni yóò fọjọ́ ọjọ́ ìsinmi rẹ̀ yóò fi ṣe wàhálà àṣẹ ń tó bá fi àárọ̀ rẹ̀ tí ò fi sin lọ́run ni ẹ̀ ń tó bá mójútó lọ́run torí pé ń tọ́lọ̀ ọba sọ ni wọ́n yẹ tẹ́kí lọ́ yarzuquhu min yẹ tẹ́kí min haythu ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba àlekèrè akíní ó ṣe fún ọlọ́run ọba ó la ọ̀nà fún níbi tí o kàn ọlọ́run lọ́nà fún ọlọ́run tó wá máa mú wá fún níbi tí ò lérò ọlọ́run máa mú jẹ̀mọ́ wá fún. àwọn sọ wípé wa wa Sa'id bin ọ sọ wípé hmm, òun ọmọ ń bá ọmọ rẹ̀ sọrọ ọ wá ní ọmọ mi ó ní mò ń wípé mo máa ń fi kún ìrun mi yẹn ni pé mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náfìlà lè ájílì nítorí tiyín mo máa ń lékún ìrun mi yẹn ni pé mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náfìlà nítorí tiyín mo ń kan wípé ọba àlekè ó ní fika thumma tala hadhihi al-aya oni mo belo mo se be kolo le ba fi dabo bo yin ni o wa ka aya du kan tolo so pe wa kana abuhuma saliha inu suratul kahf ki a baba awon mo mejeji si ni baba awon obi won obi daada ni won asolo mo n be daada obi o mo n je ko ran o mo kilaafi anabi musa alayhi salatu wa salam wọn ilé kan tó fẹ́ wò wọn àti khadiru khadiru ni the best name bá a lè pè ní khadiru khadiru wa sọ fún mi pé àwọn ọkọ ilé yìí o musa ní ilé wo wọn là kọ kò gbọ́dọ̀ wo wọn bá bẹ wulẹ̀ wọn bá ń ṣiṣẹ́ bricklayer wọn bá wọn bá ń mọlé nígbà àwọn ṣetán musa rírù wàhálà wò ìgbà tó wá ń túmọ̀ ìṣẹ̀lẹ̀ fún musa ó ní sọ orílẹ̀ yẹn àwọn ọmọ méjì kan ni bàbá wọn lónìí ṣé yẹn ni àbí tàwọn ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ń lọ lórí omi ọkọ̀ ojú omi tó ń lọ lórí omi kọ́dírù bá mú ọba mú àáké ọba fi sa musa ní ah ó fẹ́ bàjẹ́ ni ó ó ní níwájú ọba kan bẹ́ẹ̀ tó máa ń seize àwọn fine ships òun á mọ̀ mọ̀ kọ́ra nǹkan yẹn kọ́ kó lè dámèjì ẹ̀ so that kò ní seize ẹ̀ torí pé àwọn ọmọ yẹn àwọn ọmọ tó ní ọmọ òrukàn ni wọn bàbá àti àwọn ti kú àwọn bàbá wọn sì ní èèyàn dáadáa ni wọn ọlọ́run wá fẹ́ compensate wọn fẹ́ dàgbò dúkìá wọn sómi pé iṣẹ́ tóbi rẹ bá ṣe é lẹ̀ yàtọ̀ fún pọ́lọ́run gbà yóò dáàbò bò wọ́ yóò jẹ́ kí gbèsè ayé ẹ dáa tó o bá tún kó o láyé ọlọ́run tó jẹ́ kí dáadáa yẹn mọ̀ ara wọn mẹ́ kí ló wá dé téèyàn ní ṣe dáadáa ó tún jìnnà jù bẹ́ẹ̀ yẹn lọ kódà wọ́n sọ wípé lára rẹ̀ ni pé nígbà téèyàn bá ń lo ayé ọlọ́run máa dáàbò bò yẹn kúrò níbi ṣubahatul iman nígbà tí nǹkan bá dàrú táwọn èèyàn bá ń gbórí sísìn wá ẹ̀ ń bá fi síbi jẹun tọ́lọ́ di kẹfìrí ẹ̀ ń tó bá ń bú àwọn àfa tó ń pè lẹ́gìrì tí nǹkan bá dàrú téèyàn mọ ibi téèyàn yà sí mọ́ nítorí pé èèyàn máa ń ṣọ́ra ó máa ń ṣọ́ ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run dẹ̀ gáìdì ẹ̀ kò ní jẹ́ kó jọyìn àwọn mọ̀vìl kò ní jọyìn àwọn tán ti nù ọlọ́run ò ní jẹ́ kó jọyìn wọn bákan náà ọlọ́run là kó ń bi yòdòyèdè ayé tí haram lè mọ wá fún kò ní báwọn gbowó mm kò ní báwọn gbowó àbíyá ẹ àbíwò lẹ́ ń pè all those kind of a thing kò ní farm ọlọ́run máa gẹ́ẹ̀dì ìròrí ẹ̀ tó bá ti rí nǹkan bá ti rújú ọlọ́run ní jẹ́ kó nítorí kó máa ń sọ ìwọ ọlọ́run ọba tẹ́lẹ̀ kò ní kí ló fà á nítorí pé ó ti máa ń sọ ìwọ ọlọ́run ọba láyé ọlọ́run máa sọ òun náà níjọ́ tí ó bá pàdé ọlọ́run ọba ọlọ́run jẹ́ kókó lórí imen gẹ́gẹ́ bí mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀ ni mo ti observe pé a lè parí ìdánilẹ́kọ̀ọ́ yìí hadith gùn rẹpẹtẹ nítòsí kù lẹ́yìn ẹ̀ ó jù báyìí lọ ṣùgbọ́n pẹ̀lú àsìkò ibi tí a ti jòlè lè aláǹfààní láti lọ ka hadith yẹn fúnra wa náà like i mentioned the other time hadith nineteen of imam anawawi. An a lè lọ kàn nínú àwọn tíra tí wọ́n ti ṣàlàyé hadith yẹn a bá hadith yẹn pàdé nínú riyadu salihin a pàdé nínú sunan imam atirimidi bákan náà a bá yẹn pàdé nínú tíra imam ahmed musnadihi bákan náà mustadrak imam alhakim àti àwọn tíra mi pàápàá jùlọ a bá pẹ̀lú jamiu ulum wal hikam ti àfáàwa abulfaraj èyí tí wọ́n fi ṣàlàyé hadithu imam nawawi hada wasalaamu alaykum. ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا في الدنيا والآخرة fáfá ni a ti a bá ní ìbéèrè ń máa gba ìbéèrè mẹ́ta péré torí pé àsìkò sọ láti tó báyìí tó àjọyọ̀ gba ní àkókò so ní ìbáyìí máa gba ìbéèrè méjì máa gba ìbéèrè ọkọ ní ibi báyìí àbá ní ìbéèrè kí a lọ. sallallahu alayhi wa sallam ara yẹn sílẹ̀. sọ́ọ̀ tó bá jẹ́ ìyá ọmọ tọmọkùnrin ń disturb ẹ̀ tó wá gbé ọmọ yẹn mọ́ra wọ́n á láwọn gbọ́ pé tọmọ yẹn bá ti tọ̀ sínú pampers tó wọ̀ pé ìyá yẹn ò nírun ó nírun nítorí lè má mú nírun ni pé ọmọ yẹn tọ̀ sínú pampers pampers yẹn wá jáde omi ìtọ̀ yẹn wá rin jáde sára aṣọ màmá yẹn àbórin jáde sára ìtẹ́ tó fi ń kírun tí ò bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé pampers yẹn ti drain ìtọ̀ yẹn bọ̀ ó wà nú ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú òun ìrun ẹni yẹn wà valid n tó máa ń ba ìrun jẹ́ òní kẹ́gbin ó jáde lára tàbí kẹ́gbin ó yíyàn lára àbí kó yí ibi tí wọ́n ti ń kírun and ìkankanu tá a sọ yóò ti ṣẹlẹ̀ so sọláàtú ha sọláàtú tọ́yìbà wọn máa kúrò la. bàbá tù. bisimilahi bin sa'id wọ́n ní aṣọ pé nù ọ̀nà tí wọ́n lè gbà ṣàpọ́nlé àgbàlagbà òun ni kágbàlagbà máa lọ wájú kí ẹ̀ máa rìn bọ̀ lẹ́yìn wọn. ẹni wa ní àwọn view kò wà contrary sí ìgbàgbọ́ yorùbá bòmí sọ pé kò wà contrary. tó bá jẹ́ ọmọ tó kéré gan ni yorùbá máa ń fẹ́ kó máa lọ wájú nítorí security for security purpose àbọ̀mọ tó ń kó máa ń ṣeré wọ́n wá fẹ́ kó máa lọ wájú máa lọ wájú kí máa wò pàkó ẹ̀ báyìí tó bá ti wá jẹ́rù condition bẹ́ẹ̀ yẹn èyí tó dáa ni pé kọ́mọ yẹn ò bẹ instruction nǹkan fẹ́ yẹn ni kó bá wọn fẹ́ ntí Islam ṣàfẹ́ ni pé kó wá in honorary form ọ̀nà tí Islam dìtà mí ni pé tábàdà wa ń lọ máa bọ̀ lẹ́yìn wọn bóyá ìwà àti lecturer àbí ìwà àti mọ́mí ìwà àti dáàdì ẹ ti ga tó ra yín even fìlà dáàdì ni wọ́n náà ń dé ìwà àti mọ́mí ẹjọ́ ń wọ bàtà kan náà so tó bá ti dàgbà tó bẹ́yẹn lómi àwọn òpin kò fẹ́ sí àtọ̀ náà mọ́mí o máa lọ́wọ́jú wa máa bọ̀ lẹ́yìn wọn bọ̀tán bá wá ní lágbájá máa nìṣó wájú àwọn náà ná permit níbẹ̀ yẹn nítòfilẹ̀ ọ̀nà wọn nìyẹn yẹn náà ní islam farama wallahu alam. number wọ́n ní kí ìyàtọ̀ wà láàrin sọ̀hábà sọ̀hábíyà sọ̀hábí àti tábìrì sẹ́rí sọ̀hábà. àwọn sọ̀há àwọn sọ̀ abẹ́lé ń jẹ́ bẹ́ẹ̀ bíi bíi kí wọ́n máa ń pè bíi plural ni tó bá sọ pé sọ̀hábíyà omi singular female companion ló túmọ̀ sí yẹ obìnrin kan tó jẹ́ companion òjíṣẹ́ ọlọ́run ní sọ̀hábíyà tó bá ní sọ̀hábíyì singular male companion òjíṣẹ́ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá wá ní tábìrì tábìrì ìyẹn ni pé òun ò kí ń ṣe companion anabi but companion of the companions ìyẹn ni pé the student of the companions of the, of the prophet ìyẹn ni pè ní tabirin so wàlláhu alam wọn lẹ́nìkan wọ toilet ó wá ń sọ̀rọ̀ àwọn ni a ah, kò yẹ kó máa sọ̀rọ̀ ní toilet ó lòun lè sọ̀rọ̀ torí kò ń ṣàtìkárù kó n tó wọlé one two òun ò tí ì bọ́ aṣọ kúrò lára so òun láǹfààní ó láǹfààní kò láǹfààní èèyàn lè sọ̀rọ̀ nínú tọ́ílìtì tó bá jẹ́ wípé tọ́ílìtì yẹn kí n gbé báyìí àfọ àṣekàlàgbá ni wọ́n ní kò sí hadith tó lálàáfíà tó sọ outrightly pé ká má sọ̀rọ̀ ní tọ́ílẹ̀tì èyí tó correct òun ni wípé èèyàn méjì tí wọ́n wà ní tọ́ílẹ̀tì kan mọ̀ communicate ànábì pè ní ẹ̀ṣẹ̀ ńlá ló pè èèyàn méjì tó wà ní toilet kan máa communicate ara wọn ẹ̀ṣẹ̀ ńlá lànà bí pé èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé toilet inú ilé wa an Islamic home where adkar is done all the time then ṣàǹpé láwọn toilet flat toilet wò fẹ́ yàtọ̀ sí bedroom wa ibẹ̀ láti fẹnu ibẹ̀ láti fọṣọ ibẹ̀ láti wẹ̀ especially àwọn obìnrin táyìntàn nù toilet fẹ́ pé ìtàn lò ní bedroom gan lọ wọ́n nírú toilet bẹ́ẹ̀ yẹn ṣé ìdájọ́ kan náà ló ní pẹ̀lú common toilet àwọn àfààní rárá kò ń ṣe dandan tó toilet tó bá ti fẹ́ wọlé bisimilayi ẹ tawaka bisimilayi alahuma ẹni àwọn bìkan hmm, o ní ìdí gbogbo yẹn gbogbo bá dẹrù tọ́lẹ̀tì bẹ́ẹ̀ yẹn o lè máa sọ̀rọ̀ nù ẹ̀ torí pé kò fẹ́ ẹ̀ yàtọ̀ sínú ilé then despite pé tọ́lẹ̀tì yẹn gbọ́dọ̀ máa wà then aṣọ bíbọ́ àti sọ̀rọ̀ nù tọ́lẹ̀tì they are two separate things kò jọra ẹ torí pé mi tí ì bọ́ sọ sọ̀rọ̀ ẹni yẹn ò mọ tó yẹ kó wí ni so kò jọra wọn wàlláhu alam. gbogbo tọ́lẹ̀tì rẹ ti lè ṣàbùsùn. àfi tọ́lẹ̀tì tó bá ẹni tẹ́yìn ò lè ṣe ni pé èèyàn lè dárúkọ ọlọ́ nínú tọ́lẹ̀tì bẹ̀yẹn lè ṣàbùsùn èèyàn á sọ pé bọ́ọ̀lù ṣe fẹ́ ṣe bísímìlá ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ àwọn àfáà kan pé kò ń sọ̀rọ̀ yẹn ní bísímìlá ká tó ṣe ablution àwọn kan sọ pé ọ̀rọ̀ yẹn ni àwọn tó wá lọ́rùn yẹn àwọn náà gbà wípé kó tó wọlé ó ti sọ pé bisimilahi allahumma inni a'udhu bika minal khubusi wal khaba'ith wọ́n ní ìyẹn ọlọ́run máa bẹ́ẹ̀ fi replace ètò ẹ̀kọ́ fi bẹ̀rẹ̀ àlùwàlá sáré ṣàlánú toilet dẹ̀ àwọn míì gbé wá pé ṣé èèyàn wà ń hò sórí ìṣàlùwàlá ìyẹn lè ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú àlùwàlá wallahu alam wọn la sọ wípé anabi sọlọ́lá sọ sọ pé wọ́n ti kọ kọ́dàrú rufi atul akulam wọ́n lè ti gbé gègé sókè wàjáfàtì sùhùf wàjáfàtì sùhùf àwọn ink tán dẹ̀ ló ti gbẹ wọn làwọn kárí kan tó sọ pé ojú ó lè affect kádàrà ẹ gbádùn sàn yé ni pé tí nǹkan kan bá ń bẹ tó lè lapa kádàrà ojú ni ìbàjẹ́ ni kì í ṣe pé ojú lè affect pé ojú ni ò bá jẹ́ nínú àdéhùn yẹn ń sọ. So yourself anyhow ẹ rí i pé ìrìwáyà mi sọ pé àdúrà àdúrà ó yìkọ́ fífọ́ kọ́dàrú àdúrà máa ń lapa ó máa ń lighten kọ́dàrú so àwọn àfọ àwọn á ní gbogbo tá à ń sọ yẹn náà omi nkpoti òun náà wà lábẹ́ kọ́dàrú náà ni tó wà lábẹ́ kọ́dàrú pẹ́ẹ́nì kò fojú wó yẹn iná ẹ̀ ló fojú wó yẹn tí ò bá sí mbẹ̀ kò lè fojú wó yẹn tó bá lábẹ́ kọ́dàrú pé yẹn máa ṣe dùá ńlẹ̀ yóò rí dùá ṣe tí ó lè pa so kọ́dàrú nǹkan kan ni tó yẹ pé kò lè change ṣùgbọ́n kọ́dàrú ó máa ń wà nípele méjì ìkan bẹ fìlàhùlì màfúd lọ́dọ̀ ọlọ́run ìkan bẹ fìlàhùlì màfúd táwọn màláíkà lérí ìkan bẹ nínú umul kitab èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó bá yẹ pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run àti tó bá nínú láhùlì màfúd bá yàtọ̀ síra wọn ó mì ń wí pé ètò àlọ́dọ̀ ọlọ́run bẹ ló supersede níjọ́ tí ntọ́wànú láhùlì màfúd tó bá change àwọn ẹlẹ́kọ̀ọ́ nítorí wọn bí yàtọ̀ ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ti mẹ́rọ́dọ̀ ń lọ ṣẹlẹ̀ yìí so gbogbo ẹ̀ wà lábẹ́ kọ́dàrú ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́dàrú gangan is a lecture in it on its own wallahu alam dáadáa dáadáa ò kankan ju wípé lọ́dọ̀ yorùbá yorùbá ti àtàtì òrìṣà mọ́ irun orí dada kò ní nǹkan kan ṣe kò ní nǹkan kan ṣe but nítorí pé yorùbá pulẹ̀ bí ìbejì náà ni yorùbá ti ti òòsà mọ́ dáadáa ànábì dẹ̀ náà àdéhùn ìkórèsí pa ọlọ́run bá sọ pé ana ń da vọ́ọ̀nì ábìdì ìbí èmi ọlọ́run máa ma bá àwọn ẹrú mi lò gẹ́gẹ́ bó máa ṣe rò mí sí táwọn yorùbá rò pé ní supernatural kìnnì kan yóò máa affect wọn bẹ́ẹ̀ tẹ́wọ̀n bá ní ò nítumọ̀ kẹ́kẹ́ kò náà ni èèyàn ń ro nǹkan burúkú síyàn lápẹ̀rẹ̀ ń sìn bá a ṣe léwọ̀ pé kékeré tó tiẹ̀ fi ń sọ̀rọ̀ kó tiẹ̀ jábọ́ kó fọ́ dànù èèyàn rò bẹ́ẹ̀ bọ̀t bó ṣe ń rò kíní yẹn wà á jábọ́ kó fọ́ ṣẹ́ni tó ń rò bẹ́ẹ̀ ṣó lẹ́ṣẹ̀ ó lè má lẹ́ṣẹ̀ nítorí pé arasul karim sọlọ́lá sọ onímọ̀láku méjì ní bẹ pẹ̀lú wa ìkan bẹ lọ́wọ́ tó ìkan bẹ lọ́wọ́ òsì tá a bá dà níyàn pa fẹ́ ṣe dáadáa tọwọ́ ọ̀tún òǹdẹ̀ ni amir òun lọ̀gá fún tọwọ́sí yóò sọ fún pé ẹni tí gbèrò kò fẹ́ ṣe dáadáa wọ́n kọ wọ́n wọ́n kọ dáadáa ẹyọ kan fún wa tábà padà ṣe dáadáa yẹn wọ́n sọ di ten bọ́tẹ́ yẹn bá dà ní àbúrú pé òun ó dẹ̀ ṣe nǹkan báyìí tí ò bá tí ì ṣàbúrú yẹn wọn à ní kọ́ fún un tó bá tún ṣàbúrú yẹn ma wọn tún máa wait pé bóyá bóyá ó lè correct ẹ̀ lọ ẹ má gbàgbé pé lè kó lámì ọgbọ òun kàn ń wò pé yẹn ó jábọ́ fún rẹ̀ ẹni yẹn wọ́n lè má ti kàn kankan fún un but eh, afẹ́ kó túbá afẹ́ minal mustahab afẹ́ kó túbá pé ah ọlọ́run máa foríjì mi irú èrò ọmọ òun ẹ̀ kó ṣe a'udhu billahi minash shaitonir rajim wọ́n lè má ti kọ̀ǹkan fún un bọ́ ibi tó ti léwu ni pé àwọn àdámọ̀ kan mẹ́tọ́ lọ́n dá wa gẹ́gẹ́ bí àínú gẹ́gẹ́ bí pé ojú tàbẹ́mì ẹlòmíì lè ro nǹkan tí ò da tí nǹkan yẹn dẹ̀ máa padà ṣẹlẹ̀ àwọn olójú gúrì yẹn ó dẹ̀ lè máa mọ̀ pé nǹkan yẹn ń bẹ fóun so kò dáa kéèyàn máa téèyàn bá ti ro nǹkan bẹ́ẹ̀ yẹn kílábáyá tó mọ̀ kó dẹ̀ ṣubú dànù kó fẹsẹ̀ kọ́ kó wá ṣubú ṣe àṣọ pé barakallahu fiha wa alayha wallahu alam. jazakumullahu khairan. àdìmúlẹ̀ fún àsọ̀rọ̀ ti tó.